ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adakọ fún ọlọ́wọ́ bá allah subhanahu wa ta'ala tọrọ sọlátù fún wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam. ìtì ọlọ́run ọlọ́run kí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábù ń ọlọ́run àwọn aráalé ń ṣí ọlọ́run kí mo bá oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin. فلا لا حول ولا قوة إلا بالله أنجوى محمد صلى الله عليه وسلم ولما اجتمع قوم في بيت من بيوت الله ولا ما كانوا هو مسلمين ونما كرة دورو لما كانوا هو الله وباء الله يسلون كتاب الله تفدت بنتم وقرا دورو nínú ìkan nínú àwọn ilé ọlọ́run ọba yìí òun náà ni láti máa sọ alukur'ani ká máa ṣe tìláwà òun ló fi lóore fún wa ká máa ṣe tìláwà alukur'ani ká máa kà á nítorí kálukú bá ní kápá láti kà nínú rẹ̀ ká máa gbèjì sílẹ̀ wọ́n yẹ kí wọ́n dára sún náà ọba yìí náà hùn oníbàkan náà àbí tó mú wọn kóra dúró nínú ìkan nínú àwọn ilé ọlọ́run òun náà ni láti máa ṣe ìkẹ́kọ̀ọ́ àgbéyẹ̀wò ẹ̀kọ́ náà alukur'ani irú ìjókòó báyìí ìtẹ́ àti ń jó láti jọ yìí lóníkálùkù wa ti ń lọ láti ìgbà tí àti dẹ́sìmọ̀ tá a ti ń lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti tí a ṣe abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kọ́nà jẹ́ kó wúlò fún wa. ànábì fún wa ní assurance ó fún wa ní guarantee ó ní òní máa bẹ nínú ọ̀kan nínú àwọn ilé ọlọ́run látara ìdí pé ó fẹ́ sọ kùránì àbí látara ìdí pé ó fẹ́ kẹ́kọ̀ọ́ ó fẹ́ gbọ́ wá sí àlàyé ọ̀rọ̀ ọlọ́run ó lẹ́ni òní máa bẹ nínú ọ̀kan nínú àwọn ilé ọlọ́run látara àníyàn kan nínú àwọn àníyàn إلا نزل في عليهم السكينة أفكي فقبال لا تدولهم كما سكان ليلوري وغشيتهم رحمة لكنا àánú láti ọ̀dọ̀ ọlọ́run yóò mọ̀ bẹ pẹ̀lú rẹ̀ mọ̀sákàrà ọmọlọ́ wàhápàtì màláìka àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run wọn á tún ragbà bí wọn mọ̀ dáàbò bò wọn mọ̀sákàrà ọmọlọ́ òfin mọ̀ nàìjíríà. Bakana wọ́n mọ ọbẹ̀ nínú àwọn ẹni ẹ̀ṣẹ̀ nígbà gbogbo ọlọ́run máa rántí wọn abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala wípé ìkan nínú àwọn orí mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́nà kó mọ́ fi tún wá láyé àti ní alùpùpù náà àkírà wa akú gbìyànjú nínú ẹ̀sìn kọ́nà ọba kó máa bẹ nínú ìdí àárí ẹ̀sán rẹ̀ láyé àti lálẹ́ kìyàmà. Ah, tọ́pìkì tí a fi ṣèrè wọn láǹfààní tọ́pìkì tí ó ṣe kókó ó lè ṣe pàtàkì ni tọ́pìkì oníbejì ni nígbà míì yẹn máa ń bí wọn tó bíbe tá a máa rí táyé tá a sì máa rí kẹ́yìndé táwọn méjì ó máa jẹ́ ìbejì tó bẹ́ẹ̀ náà ni tọ́pìkì títì ní ìbejì ló jẹ́ fún títànà àná nínú tí àwọn sẹ́kù wa ṣe Kamal bin Ibrahim tí wọ́n fi bá wa sọ̀rọ̀ òun náà nípa al-amana al-amana lẹ́kùnrẹ́rẹ́ agbádùn wọn ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wọn ìta gbọ́ náà ọlọ́run bá kí ojú wúlò fún oníkàlùkù wa ẹ̀rí ìbejì rẹ̀ ìdàkejì rẹ̀ òun náà ní tọ́pìkì tèmi sáǹpì ní alùkìyáánà méjèèjì wọ́n yé bára wọn rẹ̀ ìkọ́ kan ibi bá ti rí kan ẹ ní bá kejì ńbẹ ibi ẹ bá ti rí kejì ẹ bá ìkókù náà bẹ yẹn ni wípé tọ́pìkì ìtànà tó bá yí wa dáadáa tá a gbọ́ ní tá a fi mú lò kódà yẹn lè mọ bùkátà tọ́pìkì tèmi torí pé àwọn afáàmọ́ sọ̀rọ̀ pé ọbẹ̀ àdìdáàbí ẹ̀tẹ̀fẹ́ ìyẹnú àṣìyà tábà ti ọ́pọ́sìtì nǹkan àmọ́ mọ pàápàá nǹkan. níyẹn bá lóun mọ sọ́ńpẹ̀ ní obìnrin á lè fi ọmọkùnrin ọmọkùnrin àbí mo mọ ìdàkejì ẹ̀ lóde oṣù kan náà níyẹn <laughs> bá lóun mọ sọ́ńpẹ̀ ní owó òmòwó níyẹn lówó ó lówó ní ìmọ̀ tó ó ìdàkejì so pẹ̀lú ìdàkejì nǹkan mọ̀ sí yẹn dáadáa á mọ̀ mọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìnàmá àlèsà ṣàkọ́ ikú ọ̀rìjà ó ní èrí àwọn obìnrin ìdàkejì àwọn ọkùnrin ni wọ́n jẹ́ ìtumọ̀ òfin tó bá ti lè dé ọkùnrin ó dòbìnrin òfin tó bá ti lè dé obìnrin ó èyí tí ò ní di ọkùnrin tó ti di obìnrin àtẹ̀yìn tí ò ní di obìnrin ló di ọkùnrin ọlọ́run ni ó sọ pé kò sí. tá a bá ti rí bẹ́ẹ̀ òfin tó bá ti wà lórí ọkùnrin gbogbo obìnrin ó kó sínú bẹ́ẹ̀ náà tó bá ti wà lórí obìnrin náà gbogbo ọkùnrin náà kọ́ ó kó sínú. ní tí ó ṣe ìyàtọ̀ nọ́ọ̀sùnì àrìtẹ́k tó dá pé àmàna tó wà lọ́kìyà náà bákan náà ni lójú ní ẹ̀bá mójú àmàna tọ́pìkì tàná oúnjẹ òun yóò jìnnà sí kìyànà bí ẹ bá jìnnà sí kìyànà tọ́pìkì tèmi oúnjẹ òun yóò mójútó àárí àǹfààní àmánà ìrẹsì pé méjèèjì ò lè wà papọ̀ ìyẹn lè jẹ́ káyínú tó ti yé tó ti jẹ́ àmínú bákan náà ìyẹn lè jẹ́ káyínú tó jẹ́ àmínú ìyẹn lè jẹ́ àmínú tó jẹ́ káyínú at the same time one spot on one action kò possible tò yóò jẹ kan ni tó bá ti lè jẹ kan ó ti dá kejì dànù tó bá yẹ pé àmínú ló bá jẹ ó ti dá fìyànà dànù tó bá yẹ pé kánínú ló bá jẹ ó ti dá àmánà dànù tó mo fi kí àwọn afáwa tí wọ́n jẹ́ elétò ìjókòó yìí wọlọ́ọ̀hí lára ìdánilẹ́kọ̀ọ́ ta bùkátà sí àwọn topics tó wà very very vital oyún àwọn topics tá a gbé kìí gbọ́dọ̀ pé pé àsọgbẹ́nu apùkátà sí gidi gan gidi gan wàlọ́ọ̀sì láì ṣe níbi àkùtà ni ó lè gbà wá náà fún tá a fi fi ẹ̀ wá ẹ̀ ó dá mi lójú pé a lè tútù gbogbo tá a mú wá tán ṣùgbọ́n ìta bá bára wa sọ fọ́nà jọ wúlò fún wa tó tọ́pìkì yìí pàtàkì ó dẹ̀ wà nínú àwọn àkọlé one thirty kò lè tó oníwọ̀nsẹ̀ ó wà sí àwọn ọ̀sán ẹgbẹ́ dájú pé jẹ̀mọ́ kò sígbà tí mùsùlùmí yóò kú káàkiri kò sígbà náà láti gbọ́ tọ́pìkì alkhiyanatu wa ma yatarattabu alayha fi dunya wal akhirah alkhiyana léèbù àwọn lo chicken wọ́n sọ fún ẹbí chicken but ó jù bẹ́ẹ̀ lọ ó jù títì lọ tó ti yé àwọn mìíràn ló di tíréyà ìyẹn súnmọ́ ju títì lọ àwa ti fi english class <laughs> ṣùgbọ́n tọ́pìkì tó wà òkè tó ti yé kò sígbà tí mùsùlùmí ò bùkátà ẹ̀ kò lè sígbà táwọn mùsùlùmí nìyí dáa tí ò wúlò fún wa àwọn tọ́pìkì ní ìbẹ̀rẹ̀ tábàbẹ̀rẹ̀ sí ní sọ ó dàbí lójú ká tó sọ láàrin one hour ọ̀pọ̀lọpọ̀ ilé mọ̀ ọ́ sùn. láì ṣe pé torí ọyẹ kọ́ o ọyẹ kọ́ o àwọn tó fìfì wọn o òkèṣọ́nà ó kì wọ́n ní ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bá a ti yan zaka olówó ni èmi sùn o sùn nítorí bá fi lè mú o òfin lè sùn bóyá o wò pé ókè jẹ́ ń gbọ́ wà sí ìfín mọ ọmọ àwọn tí lé káàkiri sí ìrírí mi gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n kó o yọ òun gbé lọ. àdébàtọ̀ nípa òkè àwọn ọmọ ogun Islam bó lẹ́ni ìṣubọ̀ lọ́mọ ogun Islam ẹ dàkún tí a lọ pàdé Boko Haram ni a bá fẹ́ lọ <laughs> eh, Russia àti Ukraine kò ẹ̀kọ́ ni o àmọ́ kò ó wà òkè sẹ́nà oní táìmù tiẹ̀ ṣùgbọ́n tọ́pìkì kìíyá náà kò sígbà tí ò wúlò tọ́pìkì àná náà kò sígbà tí ò wúlò mo fi kí àwọn elétò pé jẹ̀bá òun máa fẹ́ràn ọlọ́wà kó sàlékún dáadáa fún gbogbo àwọn afáwà síbẹ̀ lórí ìmáàmù wa tí ọlọ́run tí wọ́n ṣe adarí inú mọ́ṣáláṣí wa yìí àti iṣẹ́ ọ̀dọ̀ ọ̀gbọ̀n lò tó gbogbo àwọn afáà yòókù pátápátá ọlọ́run kó gbà ní ìgbésẹ̀ fún wa. náà alìkìyànà alìkìyànà èdè lárúbáwá lò kìyànà kìyànà ó súnmọ́ tí yìnbá jẹ́ àfa ó lè mọ́ gbòòrò. torí bó ṣe nínú àwọn èdè tó fi sá sórí ahọ́n àwa ó ti sá wọ ó sọ bí yàn kó ìsìláàmù ló sọ lárúbáwá lára ní ní ní ní lárúbáwá ló òun kò mọ bó ti jẹ́ kó ti lè ti sá torí bẹ́ẹ̀ náà ni tìtìnà bẹ́ẹ̀ náà ni baálé baálé tá a máa ń wú yẹn ní èdè lábọ́wá ni wọn náà ló kura nìkẹ́rẹ́ báàlú báàlú ọkọ olórí ilé olórí mọ̀lẹ́bí náà ń pè bẹ́ẹ̀ ẹ dàpọ̀ táwọn àdó wàá gbọ́ pé àdó wàá gbógun ti tábà gbógun ti Islam ní àwọn tó ń gbógun ti wọn lè gbógun tàwọn gbódò wọn torí pé ó ti sá àbí ahọ́n àwọn èèyàn lẹ̀ Yorùbá ó náà ó sì dédé wa ṣùgbọ́n nínú àwọn èdè tí ò sí ìwọ tí ò sá wọlé tọ́lá tó nígbà yẹn bá jẹ́ ẹni tó mọ tí ó tó jákẹ́kọ̀ọ́ ó lè má bàa pàdé onígbólóhùn pé àmàna rẹ̀ òun náà ní àmàna. tó di ìdàkejì ẹ̀ òun náà ní àmánà ìtumọ̀ rẹ̀ òun náà ní wípé alùpùpù ìtàn pé ní alùpùpù náà nù àìlẹ̀ àmánà gbogbo ara gbọ́ yín lánàá ìtàn pé ní àmánà tọ̀ tó wá rí àmánà yẹn gbogbo nǹkan kọ yín lánàá pátá ìdàkejì ẹ̀ lẹ́kọ̀ọ́ lé sáǹgbọ́n mi yé so ìdàkejì òun náà ní alùpùpù ìdàkejì alùpùpù òun náà ni al-amana nígbà kan sọ nílẹ̀ lárúbáwá pé khanahu khanahu amana òun ni ìfọkàntán ìgbáralé ìṣàmójútó ìkàkún ìṣojúṣe ẹni ìbáṣe ní àmánà tọ ìdádé rẹ òun náà wá ní. آه، الخيانة واني خانه خونا وخيانة وما خان واختانه فهو خائن وخائن وخون وخوان من أبجل في من جنبا ومن جنبا ومن كيس ومن تسري ومن تجري وانا جيني خوان خوان ó ti yé perpetual betrayer ni ó ti dẹ̀jẹ̀ di ti ẹ̀jẹ̀ bí ẹ̀ tó wọ́n fi ń sọ yé tó fi ń rọ́ọ̀nù ẹ̀wọ̀n nìyẹn ṣùgbọ́n bí àbájá àbẹ̀yẹn níbi nǹkan yẹn ọ̀tọ̀ àbẹ̀yẹn wúwa ìjàmbá kan wọ́n á pẹ́ ní ẹni kí ni káánù káánù olùjàmbá náà ti bá wọn. so lédè lárúbáwá wọ́n sì lélẹ̀ ẹ wà ní àgbọ̀yé tẹ̀sán torí pé gbogbo tá a bá fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ á kọ́kọ́ mọ kí ni lílo rẹ̀ sí ìlàgbọ́wá èyí ló sùn wa mọ́lé láti mọ kí ni ṣíṣe ẹ̀rí àgbà lérò lórí rẹ̀ kò ṣe rí nìyẹn wọn ní súnmọ́tò súnmọ́tò àlẹ́hádà òun lè dé lágbọ́wá súnmọ́tò àlẹ́hìbádà òun lè àlórí ẹ̀ sí àpẹẹrẹ Muhammad sallallahu Alaihi wa sallam gbọ́dọ̀ wọn àlìmán anábì mu wa kùránì mu wa súnmọ́ tó ti wípé ànábì ò ní ìdáyé táwọn lọ́wọ́ tó lo gbólóhùn ìmánu amẹ́nà múmínú ọmọ ló láàyè ara wọn ṣùgbọ́n táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ ó náà ní kí ni atẹ́fẹ́k akọ̀sọ̀ pé a ah, ṣe kí ní ìṣòdodo ní àbírọ́ òdodo ni mo gbà lódodo táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nínú ìṣúlá làwọn pé kéèyàn gba nǹkan lódodo kò tọ́ káàkiri kí ni mùmí ní. débi àìmọ́ ìbabaláwo ah ẹ̀sìn Islam yẹ ẹ̀sùn líle ní o di nínú so n tó fi kún yẹn ìyẹn ni tí Islam pé wá gẹ́gẹ́ tó ń pè ní concept tí Islam fẹ́ ká dì mí so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọrụ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó lè rẹ́ pé sábà àtàkùrọ̀ àwọn nílò lárúbáwá àti nílò àlékún wa ẹ wà fún tọ́lì ó gbà náà bìbọ̀ ó gbà tó lódodo ní àbí sallallahu alaihi wasallam ó sì gbàgbé ìsìláàmù tó pépè sí ẹsẹ kí ni òdodo ní ẹ dákun tó wá sí ìsìláàmù tó tó sí. tó ti sọ̀dá ọ̀hún wọ́n làbí yóò mẹ́lẹ̀ ó gbà lódodo àmọ́ kì í ṣe mọ̀mìnì tó ní mẹ́rin nínú ìsìláàmù àlékún ìgbà nǹkan lódodo ni ìgbàlódé ló wà bẹ́ẹ̀ àmọ́ tó ní àlékún nínú. ṣùgbọ́n náà ní gbólóhùn alùkìyàna èdè lárúbáwá òun ni ẹ̀wà ni nínú nílò ìsìlámù ní tí a ń pè ní alùkìyàna mùkálàfàtul haqqi káyà pàṣẹ tó òdodo lélẹ̀ nínú ọ̀rọ̀ nínú ìṣe káwá yàgbá pé bìnnàkùnbìn áhàdì látara ìyapa sí àdéhùn tí ń bẹ láàrin wa àtẹnìkan láàrin wa àti nǹkan kan tẹ̀síìrì ní kọ̀kọ̀ yẹn ni pé àwa méjèèjì afẹnukò lórí nǹkan kan tó jókòó tọ̀ ìgbà táàpù wa túká àwa wá yapa sí nǹkan tá a fẹnukò yẹn ní kọ̀rọ̀ kí ló ń jẹ bẹ́ẹ̀ ìyá náà nìyẹn tó bá gbé lójú ẹni yẹn lábá ti yá pátí tó di yé mo ebe ìyá náà ìwà tó ìdájọ́ o bí àpẹẹrẹ rẹ́sìn ó lò lábílẹ̀ láti yẹ lọ́tọ́dẹ̀ ẹni tó nílò fìdí náà rẹ lẹ̀ a sì náwó kò dájú ìyẹn mú kó ní nǹkan àbí ẹnì kan kàn wọlé ló bá mú ló bá mú lọ ẹ dáàbò à nígbà bọ́ ẹni yẹn nìyí ó ti jàǹbá ṣé jàǹbá nù torí àwọn ajúlẹ̀ ló ti mú ó ti yé ojú wa ló ti mú ó jalè àmọ́ kò jàǹbá ìdájọ́ gbólóhùn yorùbá rẹ̀ ó ní ìmọ̀lẹ̀ ìjókòó dáadáa ẹgbẹ́ wọn yàn jàǹbá lórí yorùbá yorùbá ò kẹ́ lórí lárúbáwá tó tí ẹni tó bá ta fún tá a jọ ń tẹnu ní lórí lódodo níwájú wa àdúgbò ẹni yẹn yìí tó ti hánà àdúgbò ẹni yẹn yìí wá ìyá náà bẹ̀ láre rárá tòró tó àná làjú lẹ̀ tó fi ṣe. àmọ́ ókè ẹ̀rọ fóònù lẹ̀ tọ̀ àwọn àlọ́ fún bírèkì ẹni tó ṣàlùwà lọ́lọ́ ṣàlùwà lá ẹni tó lọ́ọ́ lè gbẹ̀tẹ̀ lọ́ọ́ lè gbẹ̀tẹ̀ òun nìkan ó wá wò tó wúùsù ìgbọ̀nrẹ́ nìkan bẹ̀ ó wá yọ ọmú kí ló dé kìyànà tó ti yé kìyànà ní ká yapa sí tó jẹ́ òdodo sáájọ nífẹ̀ẹ́nu kò lé lórí pẹ̀lú ó lè jáde ó ó lè jẹ mọ́jẹ́ni ó lè jẹ ẹ̀tọ́ àmọ́ ìyapa yẹn nìyí ó wáyé ní kọ̀kọ̀ ní kọ̀rọ̀ kò wáyé lójú ẹni yẹn òun ni àfa àwọn abẹ́ni rahimahullah lóbi ní wàlá tó ń kìyànà ó ní ẹ̀rí gbóná yìí kìyànà tá a ti gbọ́ háyìfò háyìfò ìṣòro mi lá ibikíbi tó bá ti lò ó láàrú sàmẹlú wọn ò fẹ́ ká gbọ́yé pẹ̀lú rẹ̀ ilẹ̀ ìlẹ̀ sáfíà alẹ́nàkó òun lórí nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́ni tí yẹn jàǹbá nǹkan pamọ́ ẹni tó ní nǹkan tí wọ́n jàǹbá ẹni yẹn ẹ ìjàǹbá yẹn nìyí ó pamọ́ fún kékeré lójú ẹ̀ ní ń jàǹbá rẹ̀ kàlẹ́ni yẹn kúrú àmàlẹ́ta gẹ́gẹ́ bí ẹni tí àwọn èèyàn jàǹbá ìfọkàntán tí wọ́n fi ti afọkàntán lágbájá olódodo ẹ̀dá rí mùsùlùmí ni a ti fọkàntán tọ́ àwa ti ń bẹ̀ ó wá jà gbalẹ̀ yìí fàyàfóònù mẹ́rin sábẹ̀rẹ̀ ìdàkẹ́rẹ̀ náà yóò ṣe ìdìbò tó bá dá sí pé ẹni ẹni yìí nígbà tó ń jàǹbá ẹtọ́ ni ẹ̀tọ́ ò sí ń bẹ̀ àpapọ̀ ẹni yẹn gbọ́ ó ti jàǹbá wàlẹ̀ òṣèré àdá lábẹ́ ọ̀pá náà ṣùgbọ́n tó náà bá fi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi ń wà sí òdà bí lórí ẹ̀tọ́ rẹ̀ àmì sọ pé ó ká náà sagbọ́n yé olùwà àdá kó lè hu ní nàìjíríà bẹ́ẹ̀ yìí ló ànyàn lẹ́sẹ̀ afọwọ́ ni kéńdà rẹ̀ ọ̀mọ́ ó lè yọ ọmọ ẹ̀jì kílẹ̀sì wọn pé ẹ̀mí ọmọ nìyẹn kárí o àná ẹ̀mí ni kò sẹ́ni tó lẹ́nu lára tó gbọ́mọ nìyẹn dúró nìyẹn tí ẹ̀mí ni sẹ́mi bá ti lọ òun yẹn gbéyàn lé èèyàn mọ́ tó ti kì í ṣe èèyàn mọ́ wọn ẹnì kan bèrè yín tani àwọn adébẹ̀ òkú náà wọn náwó sí ẹgbẹ́ ní àdáyé náà yìí kò lọ́lẹ̀ yorùbá tó ẹni sẹ́mi àtàrà rẹ̀ pé náà ń pè lé èèyàn gbọ́mọ ènìyàn tó tó fi dúró ẹ̀mí àtàrà ni sẹ́mi wọn wá ní eléyìí ó mọ̀ sí ẹ̀sìn náà pé ẹ̀mí ọmọnìyàn tàkúùlù àmẹ́ẹ̀nẹ́ta ha ẹ̀mí ọmọnìyàn máa ń jàǹbá àmọ́nà rẹ̀ yẹn ni wípé àmọ́nà tó wọ́n ti kọ́ tuntun wa lánàá jẹ̀mọ́ kì í ṣe ọmọ ọlọ́wọ́ ọmọ ọlọ́kọ́ ló ń gbé o kì í dẹ̀ ṣe inú ọkàn níbo ló ń gbé orí ẹ̀mí kì í ṣe brain brain kọ́ kì í ṣe orí heart ló ń làmọ́nà gbé inú ibo ló ń gbé ẹ̀mí ẹ̀mí gẹ́gẹ́ fún rẹ̀ ẹ̀mí ni ilé àmọ́ náà ẹ̀mí ilé àmọ́ náà tọ̀ nígbà tó bá ti wá mẹ́rin tó bá ti wá lè jà mẹ́ẹ̀mí arákùnrin ẹ̀mí náà máa ń jẹ ó máa ń jà mẹ́ẹ̀mí nù tó àmọ́ náà máa ń bẹ lórí ẹ̀mí bákan náà ìyá náà náà máa ń bẹ lórí ẹgbẹ́ lára àwọn àrùn àrùn ẹ̀mí òun ni ìyá náà àrùn ẹ̀mí tó dá pé kò sí mẹ́díkù pàtó náà tó lè rẹ́kọ́mẹ́ndì ògùn fún yín lórí ẹ̀. ibẹ̀ náà ti mú wa nù ibi olùkìtò olówó nù á ní ìdádùn ọ̀tútù ní ẹ̀rù kíkọ kíkọ ọ̀làjáde ọlọ́rọ́ṣíà ọrọ jẹ̀mọ́ kẹ́rẹ́ tó bá ní ìyáàlẹ̀ lórí ẹ̀ yìí kò sí ibi ẹgbẹ́ lọ kò sóògùn ẹ̀ àti kò padà sínú ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ló wò sàn ló fi yé ẹ̀hẹ́ kì í ṣe iṣẹ́ máa ń rọrùn fún ẹ kò sí tẹ́sílẹ̀ kò sí kápsù rẹ̀ kò sí abẹ́rẹ́ kò sí ìjẹ́jẹ́ kò sí tírípù ẹ̀ ṣẹlá fún dókítọ̀ ó fẹ́ rẹ̀ ń bí ẹ àti ló ṣe yín mọ́ ń jà bá àdéhùn ni akọ ah, tábìlẹ́tì fún yín ẹ <laughs> gbogbo àwọn ọ̀dọ́ yìí ò pọ́sibú dókítọ̀ yìí wò sàn tẹ́tù yé èyí ni wọ́n gbọ́ kò lè wó sàn torí àwọn tó máa ń láwọn iṣẹ́ abáfẹ́ àwọn tó máa ń ṣe islamic medicine kọ́nà fún ṣàánú ni àbátọ̀ fún yín lẹ́ bá fẹ́ kéwú ẹ̀ fiṣẹ́ fún àbí tẹ́ fi wé fún àbí tẹ́ fi wò fún nígbà tẹ́ wá kéwú tán ẹ̀ fiṣẹ́ fún ẹ̀ òwò fún ẹ̀ fi kẹ́kọ́ fún kéwú nìkan lẹ́sìn kó lè fi ní parọ́. wọ́n á rí pé ah fúnra bí ẹ bá ń jalè gan ẹni tó bá ń jalè àwọn lè ṣe rúkìá fún tí òfin ní jalè mọ́ ah kí ló kan rúkìá tẹ̀ lọ́rùn èrè jíjà sẹ́ni nílé ìní ìyá náà nísìnyí tó sọ fáwọn fẹ́ẹ́ di rúkìá irọ́ rúkìá kan náà ń ṣe fẹ́ẹ́ tó ní ìyá náà rúkìá kọ́ wá inú gbọ́ fúnra rẹ̀ ní òfin pọ̀ ẹgbẹ́ rẹ̀ máa yẹ bẹ́ẹ̀ ló lè fa kú nìyẹn kí náà ọ̀gbọ́n ni oníkà lọ bọ̀dájú wípé ẹ̀mí ẹ̀mí gẹ́gẹ́ fún rẹ̀ tí ó ní àmọ́ náà ẹ̀mí ò ní ó máa ń jàǹbá àmọ́ rẹ̀ ẹ̀mí máa ń bìtúrè trọ́ọ̀kì tí ń bẹ mẹ ẹni gẹ́gẹ́ fẹrẹ wọn yìí káyọ̀ rọ̀tò ní ti dá hàn gbọ́dọ̀ ká pé ẹni tó ní ẹ̀mí níbẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ lẹ́yà kò sódò lùkìyànà ẹni ẹni máa ń la ìkẹ́ ó lè máa ń bàjẹ́ rẹ̀ gbogbo ìjà báyìí fàtà nínú wú ala lùkìyànà ẹni rẹ̀ ni ó wà gbé láti jàmbá yẹ̀fẹ̀ yìí amòrì yìí láì jẹ́ kó wu ẹni yẹn tó fẹ́ ó wu ènìyàn kó wu jàmbá wọ̀tẹ̀sùlẹ́bùrú alẹ́ ráyì àbábàbábọ̀ ẹ̀mí ni ó wà lékè ẹ̀mí ó lékè lórí ẹni yẹn tí kò jàǹbá ló sì jàǹbá wọ́n àná yàmú yàlú yàlú olùmọ́rọ́ nọ́ọ̀sì àlàdáríkà wọ́n yàtọ̀ mọ̀ ha torí ẹlẹ́mọ̀ ènìyàn fi máa ń banújẹ́ ní máa ń lé mọ́ ara rẹ̀ tó bá jàǹbá ẹ̀dá kọ̀ọ̀kan ló ṣẹlẹ̀ sínú wájú kí èèyàn fi rìgírẹ́sì kí ni mo wá ṣe yìí o ẹ̀mí rẹ̀ borí rẹ̀ ni ẹ̀mí rẹ̀ borí rẹ̀ ni agbọ́dọ̀ fún wa pé ìyá máa ń tọrọ ní ti kọ́ ọmọ làmá sábà ọlọ́run dákun mú mi dúró gbogbo gbàdúgbà tí kìtìnà bá dé mú mi dúró àìmọ́ ní ọlọ́run bẹ̀rẹ̀ kìtìnà ìyẹn yàdúrà tó bá lò bẹ̀rẹ̀ kìtìnà ó kúrò láyé ni lórí ayé gẹ́gẹ́ fún rẹ̀ kìtìnà olóògbé kìtìnà. sọ̀rọ̀ ẹni tí kò sí ṣẹlẹ̀ sí ìwọ̀nba ló mọ lára sí àwọn tó ṣẹlẹ̀ náà èmi láyé wọn làwọn jẹ gba pride ah ibi tí mọ́ni mi dé ó súnmọ́ bẹ́ẹ̀ lóòótọ́ bí a tó sọ yẹn nìyí orí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ yẹ ká rí reality náà aláàjì ọ̀rọ̀ lẹ́yìn la wá fún ilẹ̀ wo ni ah tó lọ bẹ́ẹ̀ ẹ ẹ̀ díẹ̀ mo dáa fẹ́ sọ ṣe sùúrù aláàjì yẹ ṣe sùúrù ṣe sùúrù. Ah, ẹ̀rí kí ni yẹn kí ni kan náà ẹ́ńfílọ́pù kan mo gbà lọ́wọ́ rẹ ní mo ò ti à ẹ má bínú àdáyé ẹ̀kan fi ẹ̀ gbà kí ni owó ló wà fifty million ló wà owó kí ni alájẹ gbaná inú gba bíráìbù bíráìbù alájẹ yìí gbà happy christmas ní christmas happy ní so wà á di pé ìwọ àtẹ̀mí rẹ̀ ẹ̀ mọ̀ yìí kàmí wà ìlú kàmí òwú ìlú ìlànà náà bá ṣe àánú lóko àdábọ̀ ọmọ nìyẹn owó ni kò sẹ́ni tó kò ó tó lọ wo òkò ó owó ti mọ́ kò tó kò sẹ́ni tó fi obìnrin lọ tó wà lóyún òmò bóbìnrin ti mọ́ rún kò tó dàn kò sẹ́ni tó kò sẹ́ni tó fi ọrọ̀ ayé ipò agbára wọ́n lọ sí pé wá so ẹ̀sìn ni ó kọ̀ téèlì kìíní yẹn tó lò má lọ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ báyìí mo ṣe lọ ìyẹn láti yàtọ̀ sí àwọn ẹran láti yàtọ̀ sí àwọn ẹran tó ráwọn ní tó kọ̀ téèlì àwọn kò sí ìsọ́tọ̀ fáwọn so ẹgbẹ́ ọmọnìyàn àmọ́ ọmọnìyàn jàǹbá nígbà fún ọlọ́wà ni wọ́n yẹ kúlù hàmìhì ànẹ́fù àlùfáàìlà àpọ̀lẹ̀ á àwọn adájọ́ pé ẹni tó ṣiṣẹ́ gangan òun lè ní fàtínà ayé lẹ́sìn àtàlẹ̀ ẹ̀mí ló jàǹbá olówó rẹ̀ ìrẹ́ pé lára tá a gbọ́dọ̀ mójútójú ẹ̀mí wájẹ̀ kan. ìtọ́jú àwọn sáàdì yìí wọn kò ní sàyè ìgbóni sọ́yìn ṣé náà ṣe wọn máa ọ̀rọ̀ rẹ̀ wá ó ní lẹ́wọ̀n lẹ́wọ̀n gbóni lẹ́wọ̀n ìtìsàmọ́tò àlẹ́ bẹ́ẹ̀ ó ní tó bá fi òun sọ ilé owó kan yẹn ní public treasury owó ìlú state west tó bá fi sọ òun la àdéhùn àmàlà ó ní òun mòtútù òun ò ní jàmbá bó ṣe wulẹ̀ kó mọ̀ wọ́n ní wọ́n lọ́wọ́ sẹ́fẹ̀ǹtì àlà ìmọ̀ràn àti sọ̀dá oníṣùgbọ́n o tó fi obìnrin tó fi sọ́ mi kò bá àjọbìnrin tí ò rẹwà onílàkìtù àná òwòtìyẹ ànáná sí ìhà tó lẹ́rù ó mọ ọkọ̀ òun pé tóun lè mójútó àmọ́ náà ń bẹ̀jà àwọn tí àwọn sàábí kọ́ lẹ́kọ̀ọ́ lélẹ́ yìí o lẹ́kọ̀ọ́ ànábì sọ̀rọ̀ máa tán ló kọ́ àwọn sàábí lẹ́kọ̀ọ́ ẹ́ àwọn táwọn ẹbí kọ́ lẹ́kọ̀ọ́ làwọn tó ń sọ ábà àwọn olúborí. tí wọ́n borí ẹgbẹ́ gbogbo tí wọ́n nílẹ̀ yorùbá ọlọ́run kọ́ lẹ́nu mọ́ àwọn tàbí olúborí ni lórí ń àwọn ọlọ́run kọ́ tàbí borí ẹ̀ tó ti fún òsì láyé wọ́n borí wọ́n ti borí náà àwọn ló wọn ẹ wá sọ yìí àwọn táwọn kọ́ ń pè ní lára oní ẹni

ẹgbẹ́lẹ́ mi ìdúró kan níbi yóò di nìkan òun bẹ jẹ kí nìkan òun bẹ jẹ kí nìkan ẹ yóò tún máa pọ́ǹpù pé àtúndé wọn bá máa kàn án kúrẹ́ ẹ̀jẹ̀ tuntun náà a lè fi túlù ṣe àwọn náà lágbọ̀n náà àgbọ̀n náà gbogbo ọ̀sẹ̀ wọn dọ́kàn kún oúnjẹ kún oúnjẹ kún oúnjẹ eléyìí láti gbọ́ kún ti gbọ́ gbogbo oníwèé ròyìn ẹ kí ní kan kí sí ten billion ẹ kí ní ah ọ̀dọ̀ mọ̀ wáyé àwọn òòjà ẹ ìsọ̀yìn káà náà lọ wọn bá ta kọ́lá kúrẹ́ náà ìwọ́n náà tí wọ́n tí wọ́n dówó tọ́lẹ̀tì fún nílé rẹ̀ sọ́dọ̀ ojú bàtà kọ́kọ́ bá ń bẹ̀ sunday wọn lọ sanwó jọ monday lásán o ti bá dàbí ṣe ìdáǹpẹ̀ lé ìyẹn nìyẹn tí wọ́n ló máa sọ pé bó wà ní <laughs> ọ̀rọ̀ ajé ẹ̀mí di owó ah, jẹ̀mọ́ àtàkọ́nà kò ṣàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ àtúnṣọ tó sọ nílé rọ̀ṣẹ́mọ̀ fún wọn. àbẹ̀rẹ̀ fún yìí ẹ̀rí máa máa ń bọ́ wà tó lọ insha Allah lẹ́yìn náà ẹ̀rí gbólóhùn àlùkìyàna àti gbogbo àwọn ẹ̀tútù rẹ̀ kìyàna hànà yakunu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ba àbá subhanahu wa ta'ala ó ti tọ́wọ́ sọ náà Qur'an al-Karim at least lílo rẹ̀ náà Qur'an ó wá ní ọ̀nà márùn-ún yẹ̀ni pé ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́ba àbá subhanahu wa ta'ala tó ti lò ó alákọ̀ọ́kọ́ tọ́lá ló mú sọ́dún anfààl verse twenty seven ọlọ́dún Allah subhanahu wa ta'ala ní ọlọ́dún wa taqulu amanatikum ọlọ́dún ní yá ayúwà lẹ́bí náà amanu ọlọ́dún lẹ́yìn mọ̀mìnì ẹ̀yìn onígbàgbọ́ òdodo alimami Abu Ja'far as-Sabr rahimahullah tó bá ti ń bá yà yí pàdé gbólóhùn yìí yá lẹ́bí náà mọ̀mìnì alladhina saddaqu Allah ورسوله واعترفوا بهما àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ lódodo tí wọ́n gbà láti gbọ́ lódodo tí wọ́n sì ju pàǹtí tẹ̀ sílẹ̀ fún àṣẹ ọlọ́run àṣẹ àgbàdo ọlọ́run bá pè wá abdullahi bin abdul masud rọ́bì ọlọ́run tó ń àjò orí ìdá sẹ́lẹ̀ ìdùnnú yá ayọ̀ lẹ́ẹ̀dín náà àmánù orí tẹ̀ bá ti gbọ́ sí kùránì bá ní yá ayọ̀ lẹ́ẹ̀dín náà àmánù orí náà mú ẹ̀fọ́ àwọn táwọn bá wa máa ń sọ níjọ́ ònù èyí náà ní ìlú ndéku alhamdulillah ìmọ̀lẹ̀ sún náà yá yọ lẹ̀ dín náà á mọ̀ nù náà máa mú bọ́ ọ orí ìsìnmẹ́rù ẹgbẹ́ tọ́lọ̀ fẹ́ kọ́ ní o wọ́n rú ẹgbẹ́ ara yìí lé bí ní ìgbọràn tó ti jẹ́ ìmọ̀ káyọ̀rẹ́ bí abúlùkù bì múyà orí kan bẹ tọ́lọ̀ fẹ́ pàyín láti ẹ̀rẹ̀ tẹ́ àbí àìdá kan ẹ̀ṣẹ̀ kan ìwà àbàjẹ́ kan lọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ yín ìkan nínú méjèèjì sagbọ́n yín tó bí ẹni káàkiri wọn náà ẹyọ ẹ̀ náà mọ̀ náà mú responsibility iṣẹ́ dé ó ti ṣẹ́ tọ̀ lẹ́bí náà lẹ́nu ní onígbàgbọ́ ọlọ́lẹ̀ mọ́jàmbá ọlọ́run ẹ̀sìn òjíṣẹ́ ohun muhammad sallallahu alaihi wa sallam wàtẹ̀kúnú àmàlàfikún ṣe bá tòlè ṣe bẹ́ẹ̀ ẹ jàmbá àmàlà yìí. ó ní àjàmbá kí ni àjàmbá àmàlà wa ìyẹn ní táwọn kọ́ rẹ̀ pẹ̀lú ìjàmbá ọlọ́ ìjàmbá ànábi ó lè dájú pé yèrè ìjàmbá ọlọ́ bẹ́ẹ̀ àbúyẹ̀rẹ̀ ìjàmbá ọlọ́ káàdì ìjàmbá ọlọ́ ìbéèrè ni o with determination tó ń pè ní alìkìyánà sálẹ̀ ṣe kìyánà náà kí ló dé ó ní clock kan níbi determination yẹn ó lè ẹ́ ìzákùnmọ̀lá ọ̀sán. torí pé yẹ kò sí kọ̀kọ̀ àwọn aláàbí kọ̀kọ̀ ọkùnrin ní kọ̀kọ̀ obìnrin ní kọ̀kọ̀ ẹ̀ lọ́dún torí tọrù èyí la yóò lẹ́ẹ̀bà ní sípò rẹ̀ ayé mọ́ nítorí ṣẹlẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ dúró láti wá jà mọ́ lọ. lẹ́tọ́ fún alẹ́ yìí lẹ́yìn fún alẹ́ yìí ṣé òun fi sábà wà láti àrùn ṣe ní ẹjọ́ lọ sí oúnjẹjẹ lọ́nà àwẹ̀ sí kọ̀rọ̀ òfẹ́ kọ́ lọ́wọ́ rí wà ní tó gbàwẹ̀ àwẹ̀ nílé pọ̀ àwẹ̀ nílé pọ̀ ọmọ ènìyàn lọ bẹ́ẹ̀ tó wa ló mú wa jàmbá ara wa tó yẹn nìyí káánà máa bí yàgòónù ni mo dọ́rí nílò ìdín wà sí yàrá yẹn ni pé ẹ má yàfa ẹ̀sìn ọlọ́run ẹ má yàfa ẹ̀sìn tá a fẹ́ràn Muhammad sallallahu alaihi wa sallam àyẹ́bẹ̀ yàgòónù àmàlà àfikún tí a bá fẹ́ yàfa ẹ̀sìn ọlọ́run yìí àmàlà yìí tíwọ́ọ̀tì tẹ̀ ní ìdíra yìí nìyí ẹ̀ jàpá rẹ̀ ilé ìbẹ̀rẹ̀ sọ́dọ̀ àǹfààní bàtà ní fẹ́mu bàtà náà ọlọ́run wẹ̀lẹ́ tẹ̀ kú للخائنين خصيمة ọlọ́run wa muhammad sallallahu alaihi wa sallam wàlá àjẹkùn mọ́mọ́ ẹ jẹ́ lilkha'inina khasima ẹni tí ó mọ bí ẹjọ́ ro àwọn oníjàmbá má bí ẹjọ́ ro wọn. wọ́n bẹ̀rẹ̀ o tí yóò báyọ̀ mọ́ lè jù báyìí ó lọ. yẹn ni pé má sọ̀pọ́tì wọn má máa fi àwọn oníjàre má bọ̀ ọ̀rọ̀ wọn gbọ́ ẹ̀ka bá ti mọ bójú oníjàmbá abáti mọ bẹ́ẹ̀ ni ìlú jàmbá ni ogun tó bá rí àtúbọ̀ àtúbọ̀ wọ́n ní ẹgbẹ́ tó sọ fún yín náà ó ti ṣàlàyé kí ló dé tó sọ ha yẹn ti ká yín sọ̀rọ̀ òdodo ló sọ yẹn wọ́n ti bẹ́ẹ̀. wàlẹ́ ẹ̀kẹ́ ó lè lọ́ọ́ ìlú ní afọ́sí ìlà torí pé oníjàmbá àrùn tó ń bẹ lẹ́yìn tó ń bẹ lára rẹ̀ kì í ṣe àwọn ara àrùn ẹ̀mí ni èyí pàápàá máa wá sílẹ̀ mọ́ rẹ̀. nígbà tó bá ti sọpọ́ọ̀tì ẹ̀ tó sọpọ́ọ̀tì ẹ̀ àṣẹwá àtẹ̀yìn bọ̀ wọn àdá tí wọn padà wá wù wájà bá mi. yìí àdìgbò náà bá sọ nípa ọ̀rọ̀ dúkìá tó fi yé ọ̀rọ̀ nípa owó ìdẹ̀ra lọ́nà bá ṣe owó fún ni ọ̀pọ̀lọpọ̀ wà lájàgbọ́ náà lórí ẹ̀ nípa nàìjíríà yẹ kó a ní afẹ́fẹ́ ara wa ní dọ́là ń ṣe fún wa ṣùgbọ́n a máa afẹ́fẹ́ ìjọba àtẹ́tẹ́ a máa afẹ́fẹ́ ìjọba a ìjọba Buhari a kọ́nà mọ́jà ojú ẹ̀ mọ́ láti wà jẹ́ náà a ìjọba Jonathan a kọ́nà mọ́jà ojú ẹ̀ mọ́ láti wà jẹ́ náà ìjọba kìíní ìjọba ìwọ́n gbẹ́gbẹ́ fún ẹ̀ lọ yẹ bí gbogbo ẹ̀ lé kókókókókó yìí kó wà lọ́dọ̀ bó ṣe lé kókókókókókó yìí. o mọ̀ sanwó àárẹ̀ o o ti o mọ̀ aráàlú èèyàn kọ́lé ẹ́ bẹ́ẹ̀ mọ̀ ìyáwó nínú ọdún yìí wọ́n akẹ́kẹ́ ara rẹ̀ láàfin ní jàǹbá àní jàǹbá ń wa kò sẹ́ lọ́nà àwọn òṣèlú nínú wa kò sí àmọ́ mi nìyẹn ẹ̀wò bá gbọ́dọ̀ ṣe káwọn àbùkù ní mọ́ ronú nìyẹn. tó máa ń sọ á ah, ìlú yìí kan ìlú yìí dé ìlú yìí gbó wọ́n máa wọn dá wọ́n wúra rẹ̀ ha ah, bí nàìjíríà bá kan kò kan péèlì yẹ alùpàtì ní ọ̀pọ̀ yanturu tó díẹ̀ èyí ni kò sì dájú ṣùgbọ́n wọ́n bá ń tó níyẹn náà nìyí alihamdulilah owó owó ilé san alihamdulilah owó owó ilé san alihamdulilah owó jẹjẹ alihamdulilah wọn bá rẹ̀ dé wá òun rí owó fi gbọ́ bùkátà rẹ̀ alihamudulila wọn ni ah nàìjíríà ah ó yẹ kébìnrin náà jápa àti sápá làwọn àìsèbìnrin náà wá jápa nìkan ìpínlẹ̀ yìí à ń jà bá ara wa wàlọ́ọ̀nù bí ẹni gbọ́dọ̀ wò fún wa ọlọ́run ti ní fún amadu ní ìmọ̀tì rọ́bì kẹfà àti ọlọ́run ni orí tó wọn náà ṣe fún ẹ̀jẹ̀ yé mọ̀ ẹ̀jẹ̀ yé mọ̀.

àwọn tó bá gbé léde ní ọmọ ẹni mò ń sọ yìí ẹnu ìbáṣe ńlá ká ẹ tábà ti dẹgbẹ báyìí láàárọ̀ tábà ti dẹgbẹ tábà ti yẹ kan ìwé ẹgbà ìwé ẹgbà ní ilé ìyàlá gbogbo tán àdẹgbẹ wọn torí pé nínú ìwé kan lè yá lè fa hundred two hundred ẹgbọ èkúté yìí kì í jẹ o àti ń dèkúté o ayé ìjà ilé àlọ́ sọ̀rọ̀ ní dèkúté ṣùgbọ́n bàbá wà lókè tábà ti lè kan ìwé ẹja alákòókò tán à àpò tàbí dandan yóò fún àlọ́bì kankan mọ́ nù ṣùgbọ́n máa fi ẹ̀kọ̀kan la mọ́ pa mbẹ́ àmẹ́ta alákòókò tán àpapọ̀ ni tí ọlọ́run ló mọ bó ṣe ń pín orí oníkánò nítorí bá fún wa ẹ̀jẹ̀ ká mọ orí ọlọ́run wọn náà ẹ̀sẹ̀kùn lè nìkan ìní ọ̀sìnmà ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n máa ń wọ ànábì sọ̀nà tí ó mọ bìlẹ́yìn tí ó mọ sọ̀pọ́tì àwọn jàǹdà ẹ̀ka onígbó bí ayé yìí ọ̀rọ̀ níbẹ̀. ẹlẹ́kẹta ọlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó lo gbólóhùn yìí ọ̀rọ̀ kìyànà wáyé lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti sunna òfin ọlọ́run àti sunna alábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wa in yuridu khiyānataka faqad khānu Allāha min qabl ọlọ́ni wa Muhammad sallallahu alayhi wa bí àwọn èèyàn bá ń gbèrò láti jàǹbá rẹ̀ lórí kíni lórí súnà rẹ̀ lórí àlàyé lára lè ṣe lórí atótónu tó ń wí ó ṣe ń tú kùránì fún wọn ọlọ́run ní wọ́n bànújẹ́ wọ́n ti jàǹbá òun ọlọ́run tẹ́lẹ̀ lọ́nà wo ni ìjàmbá àìmọ́tẹ̀lálù kùránì àìmọ́nigbàgbọ́ tó péye sálù kùránì ìgbà kùránù gbọ́ lódìdí yóò mú wa ká nígbàgbọ́ sí súnà àwọn ọ̀sìn òbí láwùjọ wa ní ìyá rẹ̀ oríṣiríṣi ìgbà ni yóò kùránù nìkan nígbà gbọ́ kùránù nìkan súnà àmì ìgbà súnmọ̀ gbọ́ àdìsí àdìsí mọ́ dìsí lẹ̀ mọ́ dá wa lálẹ́ wọn láwọn òfin àdìsí kankan àlùkùránù nìkan bóòlù fẹ́ fẹ́ fún ògbóòsìn ọlọ́run bóòlù fẹ́ fẹ́ fún ògbóòsìn tó bá níbo ìlú tuntun náà irú wọn ni wọn gbọ́ láwùjọ wa yìí bá ti gbé kọ́ọ̀pù wọ báyìí tó de táyì tó sokù pọ́npọ́n báyìí tó ti di ṣáàbù náà nìyẹn bí ìjọsìn ní jáde àwọn yóò mọ kẹkẹ nínú ẹkùn wọn mọ kẹkẹ àwọn akẹ́kẹ̀ẹ́ yìí wọn mọ kùránì jù lọ ẹ pa kùránì dé ẹ kàn sí àrẹ kankan jáde àdéhùn wa ó dá mi lójú òye kọ òye kọ òun náà máa ní nínú.

tí wọn náà wà bẹ́ẹ̀ tó dájú pé àwọn jàǹbá súnà látara ìfọwọ́ yẹtẹrẹ àbí ìgbégun ti súnà. irú wọn pọ̀ bẹ́ẹ̀. ẹlẹ́kẹ̀rin ọlọ́ba allah subhanahu wa ta'ala olùgbọ́lọ́hùn alkhiyana fún wa nínú suratu yusuf èyí tá a wí síwájú ẹni ẹlẹ́kẹta nìyí áyà rẹ̀ ní sọ́kùn anfal ọ̀sẹ̀ tí wọ́n ọlọ́ni ìtẹ̀rẹ̀kú al-amana ọlọ́ni wà ní yorì tó kìyà rẹ bẹ́tẹ̀ fàkọ̀tà fáànù lọ́rọ́ ní kọ́bùlù àti tó yẹ yẹlẹ jẹ ni ọlọ́ni ọlọ́run tó gbọ́dọ̀ kìyà náà lórí kí ni àzínà kìyà náà wọn a máa lọ fọ́kẹ́ ìjàmbá náà ni gbogbo ẹni tó bá ti sìn náà láyé ibi tí yẹn ń kọ̀rọ̀ náà tó ń àbí èdè yorùbá ló sọ èdè yorùbá sọ lọ́wọ́ ṣìnà tọ́ba ti ń ṣe e ẹ tó ní gẹ́gẹ́gẹ́ wọ́n yé jẹ́ ṣìnà ẹgbẹ́ àwọn kan jáde lẹ́nu lọ́wọ́ ìdáná méjì nìkan ìgbìmọ̀ táwọn kan lò fún ọkùnrin méjì obìnrin méjì ní wa kókó ọ̀rọ̀ wọn náà ní pé nínú sọ́ọ̀tù Yusuf ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni wa anna Allaha la yahdi kaydal kha'inin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba ò ní jẹ́ kí ète àwọn oníṣìnà kó tó gbogbo ète wọn ète tó pèrò wọn kò ní ládé lórí wọn lè rí ṣe ìrìn pé tá a bá gbàgbé sọ́ọ̀tì Yusuf ìtàn ẹ̀kọ́ bẹ́bẹ̀ fún wa ìyàwó ọba Abdulaziz ọba Alaziz ọba ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ìná pẹ̀lú gari anágbèwà yìí sọ́ọ̀tì sọ́ọ̀tì ó pèrè sí pọ̀pọ̀ kó bó láti pọ̀ anágbèwà Yusuf ò balẹ̀ ìsàlá ló sọ dé ìrù ẹ̀wọ̀n ìyá máa jẹ́ ń bẹ̀ wọ̀ ntó lò ní ọgbà ẹ̀wọ̀n ó lé lógún ọdún báwọn afọ onímọ̀ ìtàn kan ti sọ àwọn kan ní twenty àwọn kan ní thirty years lórí ẹ̀ṣẹ̀ tí yóò fọwọ́ tí yóò mẹ́sẹ̀. àmọ́ bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run ni wàá nà lọ́ àlàyé àbí kẹ́ńdà àlùfáàyìnì ọlọ́run ni gbogbo oríṣìíná èròǹgbà wọn láti lè kó nira báwọn ẹni rí ọlọ́run wọn náà bọ̀ ní wọn ní mo ṣe fún wọn nínú sọ́hìn Muslim hadithi arákùnrin tí wọ́n pè ní Jureij nínú àǹfààní sọ̀rọ̀ ilẹ̀ yìí. tíyà rẹ̀ ń pè é jùrèj jùrèj kò dáyà rẹ̀ lóhùn torí bó yan náà ni a mò ń pè ó dání lóhùn bó ṣe yẹ̀yẹ́ mi mo bẹ̀ lọ́n kọ́ lọ́n kó yẹ̀yẹ́ rẹ̀ kó tó jáde kúrò láyé àbálà àbábọ̀ egberege egberege àsìkò lọ díẹ̀ arábìnrin kan bẹ nínú ìlú gbajúmọ̀ dáadáa ló bá lóyún ló bá bímọ. aráàlú wa ní àá ṣẹ̀fà oríṣìí náà àwọn tó ń sọ ní òun lóyún ọmọọmọ lóyún àwọn náà ṣe na náà ṣe ìbálòpọ̀ jù àwọn tó ń ṣe lóyún jù tó wọ́n dábìlì lóyún ní mo àwọn lóyún tọ́ wọ́n lóyún ibi abala ó ní ta ni òun parọ́ mọ́ arábìnrin yẹn ó ní jùrẹ́jù ló pò ń lóyún àjùrẹ́jù ah, ẹni eré lámọ́ sí àmọ́ tó ń ṣì náà ìtìjú rẹ̀ wá pọ̀ ìpèsíyà rẹ̀ jẹ́ lọ́jọ́ àná olóṣèlú lórí láti máa ń sọ fún wa ìtọ́jú àwọn òbí wa pàtàkì tó ti ìwọ kan ló mọ amúdàjọ wa lọ́wọ́ ara rẹ̀ dé má ní ní ìkórí bẹ́ẹ̀ ẹ má bèrè lọ́wọ́ mi rárá ẹ má bèrè lọ́wọ́ mi rárá ó takò súnà ìwọ kan ló mọ ọjọ́ bẹ́ẹ̀ o àwọn àfáà ló bí o obi bí àwọn àbá àti tẹ́lẹ̀ ìtakò sunna tẹ́lẹ̀ ìkọlù ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ àìlèyìn àìbáyé nǹkan bí nǹkan lómi ti dàlérú tó fi gba ìpè lórí òbí rẹ̀ nìyí bẹ́ẹ̀ sì nínú súnmẹ́lì yìí ìpín nǹkan omi yìí kó ṣe tí òbí rẹ̀ fẹ́ ẹ́ wọ́n tóbi lọ́dọ̀ ọmọ òjò tó ló wà fẹ́ ìtùrẹ́sìmù yẹ̀yẹ́ tí ìyá rẹ̀ ṣépè fún lọ́jọ́ sí ó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n tọ̀ ìnàmbá ara ìyá rí kéńdà àlùkà ìrè gbogbo ìṣìnà pátá ọlọ́run ní fún wọn láti yọrí ìgbà tí wọ́n dọ́dọ̀ ọba abalábábọ̀ yọrí ìgbà ni olóhùn kọ́ arábìnrin ẹ̀ lóhùn ni ọmọ ni ọkọ̀ kókó wọ́n sọ̀rọ̀ sí aka ah, ah, máa mi ìrọ̀lẹ́ fà jùrẹ́jù kọ́ ẹnìkan kan báyìí òní bàbá mi bẹ́ẹ̀ bá ti sùn náà. ẹ rí i pé ìdíyà wa ìdíyà èpè díyà ṣe ó jẹ àmọ́ tó ti bẹ́ẹ̀ àdéhùn ọlọ́run pé ètè àwọn oṣù náà bẹ́ẹ̀ kò ní létí àwọn ẹni rí èyí náà ṣe eléyìí jẹ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ọlọ́run bá gbogbo lóhùn náà tó túmọ̀ sí wàlbẹ́yà. agreement pledge tá a ti pẹ̀lú yàn kéèyàn bàjẹ́ kápá pledge jẹ kápá déhùn jẹ láàrin olùta àti olùrà agreement mọ́ ń bẹ láàrin tenancy àti landlord agreement mọ́ ń bẹ láàrin ọkọ àti ìyàwó agreement mọ́ ń bẹ láàrin olórí ìlú àti aráàlú agreement mọ́ ń bẹ sòyìn náà sòyìn kí ni bẹ́ẹ̀ à ni máa wáyé tọ̀ bí àtà wa mọ àbí ìtìfàkìyàt àgírímẹ̀ntà ní tá a mọ lórí tó dòdòdó lórí òdodo káwa bàjẹ́ ká má mójútó ká jàmbá dọ́nà fẹ́ ká mójútó káwa jàmbá rẹ̀ ọlọ́run tó kọ́ra kọ́ra kẹrì ọlọ́run ni wọ́n ìmọ̀ tẹ̀kọ̀ fọ́nà nǹkan ní xìyànà ọlọ́run nígbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn kèfèrí tẹ́tíjọ́ múlẹ̀ pé kò sógun mọ́ kò síjà mọ́ wọn náà wò jagun mọ́ bẹ́ẹ̀ bá ti jagun mọ́ àánú ò bá yín jagun ẹgbọ́ bẹ́ẹ̀ bá ti jagun mọ́ àwọn náà bọ́ àbá yín jagun tọ̀ wọn náà ní ṣùgbọ́n o tẹ́ bá wá fura torí kèfèrí kèfèrí ò lẹ́kọ̀ọ́ tí yẹn fi ń pàdé wọn. mùsùlùmí ló lẹ́kọ̀ọ́ sí ẹ̀sìn pàṣẹ òkúrú pé agreement tá a ní pledge tá a ní níbi tó yẹ ká fi ní nígbà tá a ní tó ń béèrè lọ́wọ́ wa àmọ́ bẹ́ẹ̀ ọlọ́run yá ayọ̀ lẹ́bí náà dánù ọlọ́run lẹ́yìn mọ̀mí ní àwòkú bíi òkú àwòkú bíi òkú kọ́nà sọ lẹ́yìn mọ̀mí ní òkú. gbogbo agreement ẹ bá ti ní ẹ̀kọ́ fìdí ẹ̀. ṣẹ́gbà àti ní paramítàlì àti nìkan tó tẹ́ méjì wa tó ti gé bó ti wà náà lọ́kùnrin àti ẹ̀yìn yìí kò sí ibi tí bíbẹ́. àwọn nǹkan yìí ní sọ́n kò sí tó ń kò sí ìtọ́sọ̀ fáwọn àwa sì rè amú ipò tó wà ọlọ́ni ìwòkú nàbí di mẹ́bìrì wọ̀nyẹ̀ hàn fún ìmọ̀ kẹ́ ẹ̀ wípé pé ẹni tó lè fi àdéhùn ẹni tí yóò lè bá gbàdéhùn mọ̀mí ní mùsùlùmí ni. tọ nígbà tí wọ́n bá wọn gbàdéhùn àwọn kékeré tá bá gbàdéhùn yìí oúnjẹ àgbà ni àwọn òní ní ìtọ́nú àwọn ni anabi sọlọ bá àtọ́lá lẹ́yìn ìgbà tí wọ́n dẹ́gun ta búkú tán àbí kan àwọn ogun anabi wájú bí ìgbẹ́jọ́ wájú yẹn jíà ló bá yọ ó ní wo òjíṣẹ́ Allah ìwọ Muhammad mo yà tó mo ka lè yọ ta ni ó pè é lẹ léèrè àìjẹbẹ máa bẹ orí ẹ anábì ní Allahu yà sí mo ní ọlọ́run ló láàyè nanabi sọ jùlọ lọ ó kọ bẹ kiri gbọn kiri gbọn ìdàbàjà wọlọwẹ anábì náà fi mú fún ìwọ arákùnrin yìí dáná gbẹlẹ ó ní òun lẹnìkan tó nílò lọ tó nílò lọ tó Ṣàngó bá rí tó bá rí àdéhùn yóò gbàgbé Ṣàngó tòyé slow ó ń bá wọn sẹ́nà lamẹ́ríkà ní ìsìn ẹ̀dá kun tẹ́pẹ́sọ̀ tó máa ń tàgbó ọkọ ni irin ni ògbé lele ni àbí <laughs> ẹ̀ jẹ́ rírì gbogbo ẹ̀ ti slow ti gbogbo gbogbo ẹ̀ bóò ní nínú ajẹ́fẹ́ tọ̀ ibi tí mọ́tò ìjọba pàdé ìwẹ̀ kalẹ̀ yìí ẹ̀ gbẹ̀mí àti ibi tó rò ti yọ fóṣù mẹ́fà láwọn tó ń bọ̀ òrò ẹ̀ tó ń bọ̀ òrò <laughs> torí pé mùsùlùmí ló lè fulfilling all agreement mùsùlùmí all contract mùsùlùmí ìgbọ́nà ó béèrè lọ́wọ́ wa sọ ọlọ́wọ́ tí wọ́n láti sọ̀rọ̀ aláwọ̀ fún wọn Muhammad sallallahu alaihi wa sallam Quran chapter simisaku anfal verse eight ọlọ́run ní tó o bá ń páyà yìí pé àwọn ẹni yìí wọ́n máa jàǹbá ẹni kò sógun má le láàrin ara yín ṣùgbọ́n ó para kúrọ́ sí wọ́n fẹ́ lọ gbẹ̀yìn yọ lọ́jà gún ìwọ náà kọ́ mọ́sọ̀pára. sípẹ́ so ọ̀nà márààrún tọ́lọ́bà allah subhanahu wa ta'ala ti ti gbogbo ní àrùbí náà yìí ọlọ́run lò ó fún ẹ̀sìn ọlọ́run lò ó fún dúkìá ọlọ́run lò ó fún àdéhùn láàrin ara ẹni ẹ̀rí gbogbo tí ọmọ ènìyàn tá a lè fẹ́ dáwọ́ lé lókùgbà tí a bá ti bàlájà fi kúrò láyé. láì ṣe pé kò sí làákà ìfún wa gbogbo ẹ̀ pátá kò sí ibi kìyà náà lè wọ̀ nínú gbogbo ẹ̀ ìsọ̀rí ìsọ̀rí rẹ̀ òun làwọn mara àwọn tọ́lọ̀ rẹ̀ ní tó tọ́ka wá sí. kódà láàrin ọkọ àti ìyàwó oníkéjì ti ṣe ìyàwó ọba àkọ́nàbí wa yìí nípa ẹ̀kọ́ sọ́lá tó kódà láàrin òbí sọ́mọ láàrin ọmọ tó bí tá a bá ti fẹ́ jáwọ́ ní pátá kò sí èdè ìyá náà lè wà torí pé kò sí kan nínú ẹ̀ tọ́lọ́ ọ̀bọ̀ fún wa ní ojúṣe kan àti kejì láti ṣe táǹkì nífìnì àmánà lẹ́yìn náà àwọn nǹkan wo ló máa ń fà á táwọn yẹn máa ń jàǹbá kí ni máa ń ṣokùnfà ìjàǹbá ìmọ̀ máa dé oúnjẹ ìmọ̀ pẹ̀lẹ́tọ̀lẹ́tọ̀ ẹ̀ ìmọ̀ bàdáwòbó dúkìá ní dúkìá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìmọ̀ gbèsè ọlọ́run alákọ̀ọ́kọ́ alihassan kí la pè lásàdù ìgbà máa ń pè ní ìlara àdánwò ni o sọ́nà ọ̀dọ́mọ yẹn lé lórí o kò sẹ́ni tí ò ní o sẹ́ni àwọn ọmọ ọmọ ní màá kálẹ̀ jẹ́sọ́dún ní hàpẹ̀tẹ̀ ó ní kò sí ara ọmọ nìyẹn kan tó firi kúrò níbi kí ni hàpẹ̀tẹ̀ envy ìdíjowó kò sẹ́ni ìdíjowó ìsúndọ̀ ilé ìdóhùn rọrùn pa gbọ́dọ̀ tó sọ ìnáwó ìdóhùn gan-an owó kan owó ìdóhùn kò jẹ́ jẹ́ òní ìdóhùn ẹ̀ẹ́n bẹ́ẹ̀ owó tó dáa ìdóhùn nǹkan tó dáa owó náà ni ìdóhùn nǹkan tó dáa owó náà ni àmọ́ kó wá dùn wá yé dóhùn ọlọ́wọ́ dá ọmọ nìyẹn ká tó mọ́jọ owó lórí ẹ tá a bá rí orin kan tọ́lọ̀ sí fọmọ ìyá wa yóò wù wọ́n náà bí àpẹẹrẹ ìsìn bá ti wà ní ìbẹ̀rẹ̀ ìsìn àparí lẹ́kṣọ̀ fáwọn àtọ́wọ́n darí tó wá ní à ah, ẹ mọ̀ yá o nígbà tí wọ́n bá wà sí lọ a rí text message kan látọ̀dọ̀ kan náà àwọn ọmọ ìyá wa wọ́n ní èèyàn márùn àwọn nídìí ẹ̀ kó wá lọ sí mọ́ra next week ẹgbẹ́ mi tí ó ti sọ èèyàn márùn-ún wọ́n nídìí orúkọ èèyàn márùn-ún náà wà tá wọ́n kálẹ̀ tó lọ sí mọ́ra next week.

lẹ́yìn tó wá rúwúyé rúwúyé ní second stage yẹn pé kò wá sọ kò sọ̀rọ̀ síta ọ̀rọ̀ náà wá a wọ́n o ṣerú ẹ̀fẹ́ mi náà ó dà sí ìdá yẹn náà kiri ọ̀rọ̀ orí tọ́lọ̀ tó ṣe fẹ́ẹ́ nìkan tó wa náà wá yẹn Islam ò ṣe kalẹ̀ orí àǹfààní àgbékalẹ̀ iṣẹ́ àlàáfíà fẹ́ẹ̀fẹ́ lọ́dún kò tiẹ̀ ló kà sókè orí ẹlẹ́kejì ni àwọn afẹnu sọ àwọn ah, ọlọ́run orí tuntun fún lágbájá dákun ṣe irú rẹ̀ fẹ́mi náà ṣèṣírì ìyẹn lọ́lọ́run bó fẹ́ òní ká ah, á ọ̀nà tẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ kó fẹ́ á ah, yóò bá tẹ̀ ní bọ́sùn lọ́wọ́ kó fi bàjẹ́ mọ́ lọ́wọ́ tẹ̀síìrì yẹn náà kò fẹ́ yẹn ló ti di kiri alihakadu alimasumu ó ti di blame worthy envy ó ti di ntọ́nà wọn kúlẹ̀ àjẹwálé lórí yẹn náà kò fẹ́ ìyẹn ni kò sí sẹ́kọ̀ọ́ lè rí ìyẹn ó lè sọ̀rọ̀ di kidnapper ó lè sọ̀rọ̀ di amúrọ̀bà ó lè sọ̀rọ̀ di kékeré òun tún tó arábìnrin yusuf alẹ́ sọ̀rọ̀ àti wàsálà ẹ̀dá kò ìrànlọ́rọ̀ yusuf tó rìn tó ti di súrà tó kọ̀ọ̀kan lórí ẹ̀ kí ló bá ó ní tó fà á nìyẹn tó bá lè ṣẹlẹ̀ nínú ìdílé ànábì ọgbọ́n yusuf bàbá rẹ̀ ànábì rí bàbá bàbá rẹ̀ ànábì rí bàbá bàbá rẹ̀ ànábì rí bàbá rẹ̀ mẹ́ta ànábì rí wọn òun gbẹ́ fúnra ẹ̀kọ́ ànábì rí síbẹ̀síbẹ̀ kọ́ wọn ti wẹ̀ wọn lára rẹ̀ wọn ṣe lára ẹ táà tó di àwọn ànábì ọlọ́run nínú àwọn àdánwò tí máa mú kí yẹn jàǹbá alihasadu wà bẹ́ẹ̀ ìtàn yusuf jẹ́ kókó wa pọ̀nmọ́ islam ní ká pèlú bọ̀ ká wù ẹni bọ̀ ká tòbi wá ní gbogbo eléyìí àwọn bàtà yusuf òwe torí pé kí ni wọ́n ti fura pé ah yusuf yìí ọmọ alárùbáríkà ni yóò lórí jù wá lọ bàbá wa bàbá wa sì nífẹ̀ẹ́ rẹ̀ jù wá lọ tó bá rí bẹ́ẹ̀ àti ká pa hasadu ni o olóníbi sí ẹ o because in any society in any society tá a bá ti rí táwọn Yorùbá ti mójútó àmọ́ náà kìyà náà kò sí tí ò lè dí láwùjọ ìjàmbá kò sí tí ò lè dí lára tó lè dí òun náà ní hasad ìnibí látara hasadu àwọn yóò ṣèbàjẹ́ ara wọn lórí ẹ̀rọ ìdánilẹ́wọ̀n ayé sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tuntun ẹ̀kọ́ ni fún wa ẹgbẹ́ ìyá tó ti àlẹ́ bíi Yusuf alayhi salatu wa salam lórí kíni lórí ìlara tó o fi nǹkan àkọ́kọ́ tí máa ń fà á tọ́mọ ènìyàn fi máa ń jàǹbá tó fi máa ń bìtíré ìlú yẹn kó ṣe onáàdìkiri alihassan olùkọ́ àfẹ́sọ́nì náà gbàtí nínú sunna nínú hadith lọ́la bíyà anábìwá Muhammad sallallahu alaihi wa sallam onígbàtí ọlọ́run máa. ádámù alayhi salam ìdílé ọlọ́run mọ sí ọlọ́run ò tí ì sẹ́ni sí ụmụ yóò mọ̀ ọ yóò mọ̀ ọ yóò mọ̀ ọ bọ̀ àwa tó sọ́jà mẹ́jọ báyìí nígbà tó léèrè tó mọ tó a máa mú lẹ́nu pé ìwọ yìí sọ tó ní kí n fún ọlọ́run wá fẹ̀jẹ̀ sí ádámà ọlọ́run wá ní kí àwọn tó jù lọ àwọn màláíkà wọ́n tẹ̀ àwọn ti tẹ̀ òun gbọ́ torí pé ó ti lọ́ǹkì hásẹ́bù yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tóbi ábà ọlọ́run ní ábà àlìbá ọkàn ló wà wọ́tàkìbára ó fi wà àlìbá òun ká ká lórí ọkàn ká kátakú lọ́kàn sí nǹkan yìí àníṣe lórí ọkàn láì fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá ti fẹ́ni sọ́ta fara ní orílẹ̀-èdè alìsìkìbá alìsìkìbá ọlọ́ni àbá wà dájúbára wà dáadáa nínú àlìká ìrì iná lára àwọn ìrì tó nǹkan àkọ́kọ́ tí wọ́n fà sí jàǹbá tó máa ń ṣẹlẹ̀ òun náà nìyẹn alìhàtàkì rẹ pé agbọ́dọ̀ mójútó àmójútó bọ́lá ti sùgbọ́n àti ara wa ni pé a ah, ọlọ́run ní agbádùn mọ́sọ̀bá ṣètìyé o ti ni o tó bá rí ore o ń tọ́lá sọ nísìn ìtọ́lá sọ àbí wọ́n ti ẹ̀rọ á ọ́ wọ́n wọ́n kékeré wá pè wọ́n rẹ̀ dá pé jọ o ẹ má ti wá sí ẹ bá a tẹ̀lé kan ní mọ́sí wọ́n kàn fi ṣe rán ọ ni ó dàbí lórí afáwọn tó ń darí ìdìbò ọ̀ nígbà kankan ó dàbí ah ẹnì kan tẹ́sí mẹ́sẹ̀jì tó dábàá wọn àná sọ pé ẹnì kan pé ló ń ìdìbò kó láti máa ṣíṣe ẹni yẹ o ó ti ó ò ní sọ̀rọ̀ akẹ́kẹ́ di orúkọ ẹni mẹ́sẹ̀ gbọ́ngbọ́ngbọ́n ìdí èèyàn ni sáńsì lè yàn nù jama ẹlẹ́ẹ̀kejì nínú tí máa ń mú yàn tí yàn fi máa ń jàǹbá àbọ̀rù fìlmẹ́ẹ̀lì kíyàn ní ọ̀yàyà owó kó lójú kòkòrò owó tó pọ̀ àwọn ìfìlìmẹ̀ náà bì fèrè yẹn mà àbí ipò mímọ́múyàn máa jàmbá yẹn láyé fi béèrè fún ipò olórí ànábi sọlọ lọ́sọ̀ ní ó sọ fún tọ́lá ọ̀sán àwọn àfi látẹ̀tẹ̀lì àti ìmọ̀ràn má béèrè púpọ̀ lórí fa ìnẹ̀kẹ̀ ìsẹ̀ àti àníhà. وكلت عليها لو بعد ذلك وانا هو التجاه وانا هو القوة وهنا الغالورية يعني يقول اهر شيء وإن عشيتها من غير مسألة طب ما وافوا فانت يجبني وقلوه ولا شيء لا يجبوا بيري وعيش عليها ثم هو قوي لا يجب بيري فانت أي كنوان أول طلب وليه wọ́n èyí tójú wọlé àwọn olówó wọ́n èyí tójú wọlé àwọn ọlọ́lá wọ́n èyí tójú àwọn onípò torí pé tó bá tójú wọlé wọn wọn á fèjì náà rẹ wọn ó gbé àdánwò kù wọn bá gbàdánwò kù ọ tán ó òfin ọlọ ó káàkiri ìwọ̀nyí tí bá dé ah, ẹ̀yàrá àdúgbò yẹ má wọlé ẹ̀dìbò fún mi airport máa ń pèsè street wáyé ẹ̀wù ìrọ́dókè glaring light ìrọ́dókè ó mọ́lẹ̀ ìfẹ́ ìwọ̀sán lọ èsì bàbá òun náà pa ó ṣáà tẹ̀sà kí lòun lè sọ lẹ́bi ìdìbò fóun yóò wá àwọn ìrọ́jọ ìrọ́jọ ìrọ́jọ tí wọ́n fún yẹ tí wọ́n fún yẹ ọ̀rẹ́ ti àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ti nítawọn afáàlú súnmọ́ fi ń gbégbó ti àlùkùnrin àti mùsùlùmí òdìyẹ nígbà wọn kọ́ dé nàìjíríà àwọn mss wọn lálà sí mss àyè mss ha ẹ̀yin ṣe bíbíà ha bíbí òta ti bíbíà ní èsì ẹ̀yin mss ṣòkòtò ń bọ́ ha kó wọlé wọ́n kó wọlé ẹ̀ kó wà lórí kókósẹ̀rì gbogbo ní kí ẹni tó bá ní kíláàsì náà tó ń ṣe mss yóò fi wù pé ah wọ́n tọ́ mà sí ẹ̀mí ah ẹ̀sìn ló dé yìí wọ́n ṣàn ṣe gbogbo ẹ̀ wọ́n wá divide àwọn èèyàn wọ́n wá rọ́ sínú ìjọ títí wọn ìjọ ìwọ́n ẹ dàpọ̀ gbogbo tí wọ́n ń lálà sí ẹ̀mẹ́tẹ̀ sí nígbà náà táyì tẹ́lẹ̀ làwọn náà wọ́n délé kí ló fà á kí ló fà á jàmá ipò olórí tí wọ́n wà ní bí ẹ̀ bá ti ń wá ipò olórí ipò agbára tó wà lọ́la kíláàsì lọ́la gbogbo ẹ̀ ó ń tọ̀ ìwọ̀nba là máa wá owó níwọ̀nba bẹ́ẹ̀ ni islam islam ẹ̀sìn ká máa wọ owó ọ̀họ́ ẹ̀ mọ́tò náà bá fẹ́ ni ọlọ́run ní wàlá ẹ̀fẹ́ ìfẹ̀nà sí ìbàkà mílẹ̀ àdúnìyà ṣùgbọ́n wà á sìn ọlọ́run ní ẹ̀mọ́ gbàgbé ìpín yín nílé ayé wọ́n ti lẹ̀ ìtọ́kùn ní alùpùpù náà alùpùpù náà gbókòó ti àwọn èèyàn kan tí wọ́n sọ yí pé òní ìdìbò àti iṣẹ́ ká wà ní tọ́lọ́ bá ní yóò kàn wá nínú orí yóò kàn wá alùsùnà lọ. alùsùnà gbogbo sí àwọn àgbàdo ní nóò kó o tó lè lówó o gbọ́dọ̀ ṣiṣẹ́ látara gẹ́gẹ́ bí lówó náà èyí náà rí ìkọjá àlàyé àárín méjì ló wà á àwọn agbára tóbi ànígbára lé ìdààmú dààbò wa ànígbára lé gbogbo yìí ó ní إن iná ruha kudus nafasat arọ́ọ̀ì oníṣègùrìlù bóun sọ̀rọ̀ àná nafa alimọ̀tòsà gbogbo ẹ̀ ní pátápátá gbogbo ẹ̀ ní wáyé kò sẹ́nìkan tó kó ìlàjẹ́ yìí àyàfi ìgbà tó bá tó ná gbogbo ntẹ́lẹ̀ ti pélé tó ti pélé kalẹ̀ láyé ní jíjẹ ní mímu iná ní gbogbo ẹ̀ ànàdá yóò bá tẹ lọ́dọ̀ ìdíkùrò láyé ó gbẹdẹ lọ́jọ́ lọ àtàyè bá nìyẹn. títí lọ́dún sùn àìpé orí àwọn òyìnbó ìfúnlẹ́lẹ́ bẹ̀rẹ̀ lọ́nà bẹ́ẹ̀ ni ń lọ nìyí táàbì tí ó ń lọ náà ló lọ. alágbèwá ni wàhálà mélòó ìtọ́là mi wàhálà mélòó ìtọ́là mi. ọ̀sán yìí ti lọ ẹ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọ̀nà ẹ lu agbára yìí kẹ ìtùwárà lọ sọ́dọ̀ ọ̀nà lẹ́yìn náà ń bọ́ kẹ wá wá dúkìá tẹ̀ bá wá ọ̀rọ̀ tẹ̀ tìrìkẹ́ pé látara bá àwọn òwe ìyàmọ̀ ìjàmbá ìyún tí ẹ̀ fẹ́ wọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn ẹlòmíì òtún nǹkan òun bí fún un ìmọ̀lẹ́ lò ní njó bísíǹsì ó mọ̀ ń bẹ̀ ó mọ̀ pa bísíǹsì yìí ẹ ó sì láyé wọn wáyé ìwọ́n mọ́tọ́ ìwọ́n tó ń bí sẹ́kù ẹni nìyẹn ti fi èdè kó ìlú ti ní gbogbo ìgbésí ayé ẹ̀ bí màá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oko fún yín oko ẹ̀jẹ̀ oko ṣúgà gbà níbo ìwọ́n gbókòrí ni àwọn tó gbókòrí gan lè wọn ṣe gbogbo náà ló wà nìyẹn ya ọlọ́mọ ń fi ata ata ń fi ata pa àwọn èèyàn. kí wọ́n kí ni wọ́n pè é kí wọ́n yìí bẹ́ẹ̀ àwọn òpó sí àdéhùn ìdè ìgbà pé ti wàhálà náà kò ẹ̀fọ́ àti wàhálà náà máa ń bá àwọn òṣàṣù tí ìwà ti di wàhálà wọn ní pè yìí tó máa ń rò bọ́ọ̀lù àwọn tó ti di wàhálà báyìí ọ̀sán ẹ̀rọ ti lọ́wọ́ ẹ̀fọ́ àjẹgẹ́ so wàhálà ti dé nìyẹn o ẹ̀jẹ̀ wàhálà yẹn máa ń gbòòrò sí. adáta lọ àsọmọ mo kọ́kọ́ ọ̀rọ̀ tẹ̀lé má làrí mọ́ má pé yẹn tòsí wọ́n gbé fún rẹ̀ má làrí mọ́ káwá ti lọ gbóògùn wá pé yẹn wọn láàyè mùsíbà yìí tòun ọ̀rọ̀ owó ọ̀nà táwọn èèyàn ń gbà owó owó lásìkò yìí ó sílẹ̀kùnlẹ̀ fún kìyàánà ìjàmbá kájàmbá ẹ̀tọ́ ọlọ́run òfin ọlọ́run kájàmbá ara wa ó sílẹ̀kùnlẹ̀ eléyìí jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jì ẹlẹ́kẹta àjẹ́ àlù. àìmọ̀kan láìmọ̀kan máa ń bẹ lára ẹni àní mọ ìwọ ọlọ́run òfin ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run lórí ìtàtà fẹ́ dáwọlé àní mọ̀ nígbà bá mọ̀ láti mọ̀ pé á ah, dọ́là òfẹ́ ká ṣe lélẹ́yìí dọ́là òfẹ́ ká ṣe lélẹ́yìí hmm? tó ni tó máa ń bẹ lára ẹni kò sí ní jàǹbá lọ́jà á lọ́jà bẹ́ẹ̀ sì ni o àbọ̀ ti jà báà rẹ̀ wọ́n à mo ìlera ten thousand ah ó yá ẹ̀ ló bá ẹ̀ kò ṣiṣẹ́ ẹ̀yà ló tẹ̀sí ní ló tẹ̀sí ló tẹ̀sí ó ti dọ́là ní gbọ́dọ̀ àwọn ọmọ ń pe àwọn àlòkù eré yẹn àlòkù eré tó wá lè àánú ah, mọ̀rọ̀fẹ́ yóò sì jẹ́ ni ah, ẹ̀yà náà ti wáyé ibi tó yẹ kó náwó sí ló náwó sí ibi yẹ kí yẹ kó tàkùn ẹ ló tàkùn ẹ kí ló fà á àìmọ̀kan rẹ ni mùsùlùmí ra ló tẹ̀sí nígbà tí wọ́n ló gbé fún ọ ló tẹ̀sí ìwọ́sùn kó fún oṣù ní tẹ̀sí ni ẹ òun tẹ̀sí owó ìwọ́n ló lè tẹ̀sí ọjà hmm, àyíra àfi tó bá wù ẹ́ tó tọ̀ pàdùkù yẹn náà ló fẹ́ra ló fẹ́ri tólé káàmù rẹ̀ fẹ́rẹ̀ bá lè mọ rí ayọ́nu sílíìpù 1973 nílé rẹ̀ ló pọ̀ bẹ̀. tó ìwà ń gbélé fún gbélé kó mọ̀ sí jẹ́ kó o ní kábàámọ̀ ẹgbẹ́ lórí ìran láì yóò rí fọ́tò àwọn olówó àti fọ́tò kíni kan nílẹ̀ ẹ̀ lára àti ìjọ kan yé so ilé jẹ́ ẹlẹ́kẹta àjálù àmọ́ fà á tó dá sí pé àwọn èèyàn nìyí. wọ́n máa ń kó sínú ìjàmbá tó pọ̀ àìmọ̀kan fọlá àìmọ̀kan ni ẹ wo ensan nínú history Lagos state nínú history nigeria a lè gbàgbé àsìkò ensan ẹ dàpọ̀ kí ló fi alijahad àìmọ̀kan fún àwọn ọwọ́ ara wọn náà láti sun àwọn mọ́tò tó ń gbé wọn lọ́ọ́ di iṣẹ́ tó wọ́n sun mọ́tò bíi seventy five forty ní Lagos state ok afagba yẹn nìyí wọ́n wá dìbò mùsùlùmí síbi jẹ́ wọ́n wá ní wọ́n wá sunday ní bọ́sọ̀ kí ló dé wọ́n ní mọ́tò òtó ẹ̀yin irun bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sí mọ́tò òtó tó kọjú mọ́tò lọ́sùn ẹ̀ wá ìmọ̀tò tó àìmọ̀tò nìyí má bùyàn jàmbá irú bẹ́ẹ̀ ni wọ́n ti jàmbá àwọn aṣíwájú àwọn elétò àwọn alábẹ̀ẹ́lú wọ́n ti jàmbá wọn wọ́n ti jàmbá wọn. àìmọ̀kan ni ló mú ya náà yóò fi òkú sóúnjẹ kọ̀kọ̀ kó fi òkú dání ọkọ̀ yẹn bá wá kú ẹ kí ni ti yẹ mẹ́rin ló ọkọ yàgbẹ́ yàgbẹ́ ọkọ wá síìkì ọkọ wá kú kí ni rẹ kí ni àwọn ọmọ sábà láyé níta àwọn fún ìdájọ́ tó bàbá wọn jáde àwọn ọmọ tó bàbá torí pé ọkùnrin méjì àwọn kejì kò sí sóbì inú èrè náwó tó bá ti dọ̀rọ̀ masina masuna sawaruba alálànà èmi ti máa ń sọ fáwọn ọkùnrin ẹ mọ tẹ́ǹtì wọ́n ti gbèsè ayé ntẹ kálẹ̀wé àwọn ìbò náà gbé kalẹ̀ gan nìyí wọ́n rìgírẹ́tì gbẹ̀yìngbẹ̀yìn ni ìwọ ọkùnrin tó jẹ́ Yorùbá àwọn baba ńlá baba nílẹ̀ Yorùbá wọ́n ti palẹ̀ láró wa dábìrí ìyàwó méjì mẹ́ta mẹ́rin fẹ́ àyíbẹ̀gbọ́n ni nílẹ̀ yorùbá àwọn ìyá wa nílẹ̀ yorùbá náà nìyí wọ́n ti gbẹ́gbẹ́ ṣùgbọ́n ọ̀dọ́ bó ti ṣe súnà nísìnyí wọ́n fẹ́ tó di wọ́n máa ń wọ́n lọ sọ̀rọ̀ kódà bó bá sì ní kápá ọ̀sìn lè ṣe àbí kò tiẹ̀ gbé tiẹ̀ níyàwó kejì tó ti yé ó nínú láti bẹ̀rẹ̀ níyàwó rẹ̀ torí èmi torí ọ̀la rẹ̀. àìjẹ́ gbogbo ojú ẹ̀ gbogbo ẹ̀tọ́ ìyàwó rẹ̀ ló mọ̀ ṣe ìyàwó rẹ̀ kàn sọ ẹ́ dídí lé wọ́n máa ní ìyàwó rẹ̀ gbàdá ti fún gbàdá lẹ́fọ̀ọ́ jẹ. nígbà tí ọkọ̀ náà ló ń ọkọ̀ náà ló ń náà ló ń gbálẹ̀ ìyàwó atọ́kọ̀ ti níta mọ̀ ṣe tàbí lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọkùnrin tó wà lẹ́yìn kan a man is a polygamous in nature torí ẹ tọ́pìkì yẹn bọ́ ní lórí ìdílé o ó wà lábẹ́ náà ní o torí pé kìyà náà ìjàmbá tó matrimonial kìyà náà jẹ́ òun ló fẹ́ bọ́ jù. àìmọ́ bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin mi náà nìyí tọkùnrin bá ti fẹ́ àwùjọ báyìí ah subhanallah ẹ bá sọ pé gómìnà ń pè ọbẹ̀ fún advice alóhùn lọ nígbà tó o sì fẹ́ yàwó wèrè àdúgbò gan o fẹ́ lè lọ bá gbogbo bẹ́ẹ̀ bẹ bàbá yàwó kó fẹ́ yàwó wèrè nígbà tó lè máa fẹ́ yàwó wọn fún ó lọ wèrè wọn fún wa àbá ìṣọ́ aburú báyìí àbá ìṣọ́ aburú owó tó mẹ́ta bá ọmọ yẹn dé àdáṣe tó ti yé ṣùgbọ́n tètè tẹ́lẹ̀ mi bá ti gbẹ̀yàwó báyìí ah, kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ mọ́ nídìílé tiẹ̀ àbí nídìílé ìyàwó lórí àìmójútó ìyàwó rẹ̀ dáadáa ní ilé ìlú ní ìlànà ìlà ìjàmbá nù ìjàmbá tó pọ̀ à ń bọ̀ lórí ìlú nígbà tá a bá ń sọ orí ìrànà àwòrán àlùkìyánà jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú.

الحق kọ́ sọ òdodo fún wa ká gbàdà nù torí pé tó sọ fún wa ó kéré sí wa lọ́dọ̀ orí torí pé tó sọ fún wa olùlòṣì ni olówó làwà torí pé tó sọ fún wa kò kàwé àwa kàwé torí pé tó sọ fún wa kò fi kéwù sí débi ó kùwé kéwù làbá fi yẹn gbódòdó dànù bàtọrọ àti gbẹdẹ ti ń gbódòdó dànù kódà tí kódà pé wéèrè gan ló bá yàn sòdodo àbí wọ́n lè wáyé wọ́n lè wáyé wọ́n sì kọ́ mọ́ eléyìí lọ ń gbàgbé eléyìí lọ tábà lọ lọ́tọ̀ àwọn eléyìí wọ́n mọ́tíláṣí ní kálukú wọn náà tó ti bá jẹ̀mọ́ ìwọ mùsùlùmí wọ́n jókòó òun pè dẹ́ wìrì kan náà yọ ẹgbà ló bá ni kí nìyẹn kíburu kíburu àbí pásítọ̀ sọ fẹ́ pé àfáà ẹgbọ́n kò sí mẹ́rin kò bí àwọn ah, pásọ̀nà tó ṣeré ẹ bá ẹ̀ dàtú ó lè ní kó padà àmọ́ tó tẹ́ fún mi ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ padà rẹ̀ alihaq òdodo anabi sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ni òní alikébùrù ìgbéraga bákùrù alihaq ká gbódò dànù wọ́n rọ́bùtù náà ká fojú kéré yàn náà ń pè ní ìgbéraga nínú ìsìlámù òun náà nìyẹn lábẹ́ bẹ́ẹ̀. eléyìí nìyí tí máa ń pa téèyàn ti máa ń jàǹbá náà ń jẹrajà ẹ tanku tanku kò ní sí kankan àwọn ará ní gbádùn wàhálà dé gbólóhó wàhálà yóò ní ọ̀rọ̀ a máa gbéraga burú jù aláìní tó tún fi gbéraga fún ní ń bẹ ò ní bá wọn alùpùpù yẹn ọlọ́run kì í fojú kẹrẹ wò wọ́n nínú wọn á ìlú mọ̀tẹ́kìtì lọ ó lọ sí tó gbẹ̀rẹ̀gà ọlọ́run ti mú ẹ wálẹ̀ rẹ bí ó sí òun wọn wá ní gbẹ̀rẹ̀gà tẹ̀gbẹ́ olówó wọn máa kò fi ọlọ́gbọ́n ló bá pọ́ wọ́n ti kalẹ̀ àbí láti gba àwọn olówó ẹ̀ lọ wò dáadáa ẹ lè má rí ìdajì sáàbù lọ ìdajì sáàbù ìmọ̀tò wà sí ìlú bẹ́ẹ̀ olùsìrí wọn olùsìrí wọn torí pé olùsìrí yìí wọ́n máa ń gbọ̀rọ̀ ọlọ́ wọ́n máa ń gbà wọlé lára dáadáa oṣù náà àbí òdà àtàdébẹ̀ náà kọ́lọ́ kò kò sí ká wá àbí àmàlà dáadáa rẹ̀ náà lò débi owó tó máa jẹ́ kí yẹn tọ̀dá alábi ní ẹ̀dín sáánà lẹ́yìn àtọ̀kọ́ àrùn áwù tàbí bí wọ́n bá ti dé ìyẹn àti tọ́ọ̀tù ìyẹn àwọn takò fi ọ náà tó fi tọ́ àbẹ́lọ́ fọlọ́ kó fún wa lọ́wọ́ tó rọ̀ wá lọ́rọ̀ káàdì tọ̀dá òṣì tí ò ní da imọ̀ ìlọ́wọ́ wa òun fọlọ́ kó fún wa. nínú ìdílé wúlò rárá àdánwò nàìjíríà yìí pọ́fàtì irọ́ ni pọ́fàtì ò lè jádánwò bẹ́ẹ̀ ni méjèèjì ló ládánwò bẹ́ẹ̀ ni fitinatu alzina wà fitinatu alifakiri òsì máa ń jádánwò owó máa ń jádánwò ọ̀rọ̀ náà máa fa lára ara wọn ni pé èwo ló dáa jùlọ nínú méjèèjì ṣé kí yẹn jẹ́ alifakiru sọ́ọ̀dìrù ni aláìní tó wá gbàpàkó fún ọlọ́run àbí kó jẹ́ alìgbàníyù ṣáàkìrù kó jẹ́ dọ́là tó kú lówó tó sì fi orí rẹ̀ mọ́ ọlọ́run tó ló dánú méjèèjì tó wá ti wọ̀ ní ọmú àwọn afá kan lélẹ̀ yìí ni a alifakiru sọ́ọ́bìrù rẹ̀ tó ti pé ọ̀pọ̀lọpọ̀ ànágbé máa ń lòsì ni wọ́n ṣe sùúrù kópa wọn sọ ábà olùsì ni wọ́n ṣe sùúrù kóra ànágbé ṣàdúrà ní ìwọ náà tó bá gbé mi dìde gbé mi láàrin àwọn olùsì ẹ̀fọn ní bọ́yì àwọn yìí ní a ìrọ ká jẹ́ olówó tó ń wo tó ń náwó lójú ọ̀nà ọlọ́run lórí torí pé ntọ́lọ́run bá lábọ̀ ọlọ́run tó ká ti gẹ nílẹ̀ gan ó kù káàkà sí owó a sì náà ànábì ọlọ́run wọn lówó kódà àwọn náà tó ń náà wọ́n di tẹ́ńdà gan àbá náwó gbogbo tó islam nọ́pọ̀lọpọ̀ nọ́pọ̀lọpọ̀ olórí sẹ́yìn àràkìmọ́ náà ní ẹ̀sẹ̀ sòrò náà ṣùgbọ́n ẹni tó jù òun ni ẹni tó sí àtọ̀ láàrin owó àtolówó òṣì àtolòṣì kò yé ẹlòmíì yìí kó jólóṣì olódàbò ẹlòmíì yìí kó jólówó olódàbò tó túmọ̀ sí pé bóun ni o ṣe mánéjì pọ́pátì rẹ̀ òun báwo ti mánéjì owó rẹ òun owó àtòsí méjèèjì kì lọ́dọ̀ náà kì lọ́dọ̀ náà à ń tàbí òrera nínú àwọn wa ìfáàkà ọgọ́rùn àwọn sọhábà olùsèlú ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti àwọn tó máa ń gbógun táwọn adájọ́ ọlọ́run jù ẹlọ́run dáadáa àwọn olówó ni wọn gbàgbé láwọn olówó ní ìlànà yìí tí wọ́n ń so pate owó kọ́ pàṣẹ oṣù kọ́ ó kù sí ìwọ̀n gbẹgbẹ tó ní kan nínú méjèèjì kọ́nà kó gbàdúrà wa. tọ́ lẹ́yìn náà alìkìyànà kìyànà yìí ẹnu àwọn àfáà kò gbé ẹ̀ṣẹ̀ ńlá ni ìjàmbá ẹ̀ṣẹ̀ ńlá ni ìwádìí ẹ̀ṣẹ̀ ńlá rẹ̀ nìyí kò ní ìdájọ́ kan ó ti pẹ́ lórí kí ni ìdájọ́ nǹkan tí yẹn jàǹbá lé lórí kí ni ìdájọ́ rẹ̀ tó bá pé tí yẹn jàǹbá lé lórí ihun tó lè sọ ní bí kékeré ni ìdájọ́ ìjàǹbá yẹn ni kí ni haramu yóò jẹ́ torí pé kúlù mẹ́rin wájú ilẹ̀ ìkó ọ̀hún haramu gbogbo tó bá ti wá tó bá ti tìwá lọ sí kíláàbù gbọ́ lọ́wọ́ wa lórí kí ni oníwọ̀ ìtọ́nà ìgbà tí ó lè jẹ́ haramu kódà bí kò bá tiẹ̀ nígbà wà fún olùsìláàmù torí wípé òdiwọ̀n ìjìyà báyìí ọlọ́run ti tilé òdiwọ̀n ìpè báyìí ìbínú báyìí àbọ̀wọ̀ ti ṣàdéhùn iná ó ń tọ̀hún yóò mọ̀ jẹ́ haramu nígbà míì kìyà náà ìjàmbá ó lè má jẹ rẹ kùnú ó lè má jẹ sí ìyóòjẹ yẹn ìdáláyé tó lẹ́nu pé ó ti tẹ̀ nígbà míì kìyànà ó lè jẹ́ kúfúrú kìyànà ó lè jẹ́ haram mọ́tẹ́rẹ́ kìyànà ó lè jẹ́ ọ́tàrí máa fìyà tó ti yé ó lè jẹ́ ọ́tàrí máa fìyà àná lánàá àmàdúgbò yìí ń bẹ̀ yìí o àmúdámidójú pé bó ti wà lẹ́fíìkì náà ló máa ń gbàjà ní abájẹ́ náà àwọn Yorùbá tí kò bá ti yé ó máa polówó lánàá ni pé nábìlà o nábìlà ń bẹ o ẹ january kìíní first december kìíní thirty first ẹ máa kọ wá o àkàṣe àdúrà o new year revolution o ìyíra padà o ọlọ́mọ ṣàánú wa o ọlọ́mọ ṣàánú wa àdánwò lánìí o ìjàmbá ni ìyáàlẹ̀ ní gbogbo àbáṣọ̀báṣọ lé ṣé kùránì ló sọ gbogbo bí wọ́n ti wá ní àmọ́ àjùrọ̀ ọkà àmọ́ àjùrọ̀ ọkà àmọ́ àjùrọ̀ ọkà ọlọ́run ìjọba wà lẹ́bi wà máa dọ̀rọ̀ ọ̀gá má zẹ́fà thirty first wà máa dọ̀rọ̀ ọ̀gá má january first nítorí wà máa dọ̀rọ̀ ọ̀gá má lẹ́yìn láti lọ́kọ́ bẹ̀rẹ̀ fún mi máa dọ̀rọ̀ ọ̀gá má láti lọ́kọ́ lẹ́yìn àti kọ́ni ní dáa rẹ̀ yìí fún. sọmi láti kọ́ ẹ̀rì ní ti ya fi fi ṣògo àwọn lé <laughs> àwọn lé pàǹjà káàkiri àwọn lé kíníkan náà wọ́n náà

ọlọ́run pàtàkì láì jẹ ànábì pàtàkì láì jẹ ọlọ́run bàbá láì jẹ ànábì kò pàtàkì lọ́dọ̀ lọ máa ní àkànṣe àdúrà títí pé èpè o ìgbẹ́ ní bá ṣe àdúrà kan àkànṣe àdúrà lánàá ọlọ́run ní gbà èmi báwo ní ìṣàkẹ́ má jẹ́ àmì o èmi kan ìkbáàrò ni mo jẹ́ mi sọ ìṣáwò ìkbáàrò ni pé mo ń sọ òfin ẹ̀sìn mi sọ pé mo ti ṣe ìpè pé ẹ̀ṣà mi àmì bọ̀ ìkìbáwò àti mò ń fún wa ní information nígbà tí a bá sọ pé òkè o ẹni tó bá kí ní láì lálùwàlá kí látọ ọlọ́wọ̀n nígbà tẹ̀gbẹ́ tẹ̀wátọ bẹ́ẹ̀ wọn nígbà yẹn gbé àtẹ́tẹ́ àbí bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá ṣàkàṣe àdúrà lánàá ọlọ́wọ̀n nígbà òní ìjọba àtẹ́jọ́rẹ́ ìgbàgbọ́rọ̀ àdúrà kọ òfin ẹ̀sìn ni tó àkàṣe àdúrà lánàá ọlọ́wọ̀n nígbà lára àwọn jàǹbá tó ń bẹ nínú àwùjọ wa nílẹ̀ Yorùbá òun náà nìyẹn jama tí o jẹ́ pé ìdájọ́ ìyáná a máa kóró ṣiríṣi ìgbẹ́ náà ló lè sọ̀rọ̀ ní kékeré tọ́lọ̀ kó ṣàánú wa ìgbẹ́ náà tí ó fa ìjìyà fún ni láyé ìjìyà àlìṣòdò ìjìyà ìdí capital punishment ìbẹ̀ lórí ẹ̀ láwọn míì torí pé nǹkan kò ní ìyáná ni ká jàǹbá kéèyàn jàǹbá òfin ọlọ́run ká jàǹbá sọ́lẹ́sọ̀lọ́ lọ́sọ̀lọ́ ká ọmọ nìyẹn gbé wa má ti bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹ wá lókèyà ọ̀nà yìí gẹ́gẹ́ bá ti sọ a máa wá lórí ìran àwòrán àlàkèyà náà ó lè wá báyìí ó lè wá báyìí ẹlòmíì lè mójútó lé kó mójútó àwòrán yìí ṣùgbọ́n àwòrán kan bẹ tó wúlò sí mójútó ìrẹ́ pé gbogbo ìran àwòrán tí èèyàn kò sínú kìyà náà la mójútó lọ́kùnrin wa lóbìnrin wa alákọ̀ọ́kọ́ nínú ìran ìyálẹ̀ òun náà ni khiyanatullah wa rasulih ìjàmbá ọlọ́run àti ìjàmbá Ànábì sallallahu alaihi wasallam yẹn ni pé ìjàmbá òfin ọlọ́run ìtọ́lọ́run sọ ẹ́ kágbádànù kánàbì sọ kágbádànù ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni yá ayyuhal ladina amanu ọlọ́lẹ́yìn mọ̀mìnì onígbàgbọ́ òdodo láti ẹ̀kúrú lọ́ra ọlọ́run ní ẹ má jàǹbá òun ọlọ́run wọ́n rọ̀ sóòlà kẹsì má jàǹbá òjíṣẹ́ òun Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ẹ̀kúrú àmàlà ìkún tẹ́ ẹ bá fi lè ṣeré ẹ jàǹbá ara yín wa antum ta'lamun ẹ ti mọ̀ ibi kò tọ́ fún yín kẹ́ jàǹbá ọlọ́run kò tẹ́ fún yín kẹ́ jàǹbá ara yín. wà á lè mú ọ̀nà ní ẹlọ́mọ dáadáa ànàmá àmúwá lòkun tí gbogbo tí wọn náà bá kó sí abẹ́ yín nínú dúkìá owó ilé ọkọ̀ àlàáfíà ìfọ̀kànbalẹ̀ gbogbo tí ẹ̀mí ọmọnìyàn máa ń jẹ̀rán náà máa ń pè ní máàlù láti di máàlà yẹ̀mílù máàlà ọkàn mi yàn ọkàn mi mú yẹ̀mílù ọkàn mi sì ntọ́kan ọmọ ènìyàn máa ń fèsì náà máa ń pè ní mọ́ọ́lù kì í ṣe owó nìkan owó bẹ́ẹ̀ àlàáfíà bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ipò lọ ọlọ́ọ̀ni ní nàmá ọlọ́ọ̀ni ẹgbọ́ o àwọn dúkìá yín wọ àwọn ọmọ yín tó ń ọlọ́ọ̀ni àfi wọ́n ṣàdánwò fún hmm. kò dá sí yàn lówó o wàláyé ó dá sí yàn lówó àmọ́ àmánà owó àmánà yẹn ni wípé àwọn ojúṣe bẹ́ẹ̀ lórí rẹ lórí owó tó ní tó o bá ti máa ojúṣe yẹn dé kìyà náà dé ìyẹn ti jàmbá nù. ọlọ́ni iná máa ma wá lò fún àwọn làgbè fún ni bẹ́ẹ̀ náà ọmọ àwọn ọmọ wa ẹlẹ́dẹ́ ò sí bí abẹ́lọ́hùn wa ń béèrè lọ́dọ̀ ọlọ́hùn ọmọ ṣàtàwà lóhùn àmọ́ bàbá mi jẹ́ ẹlẹ́dẹ́ ò sí ìrọmọ bí kò sí tí mọ sọ kò sí tí ò mọ rù kò sí tí jẹrẹ jáde ah! ọlọ́run kẹ́ ọ ní ìbọn àmọ́ sọ wọ́n lẹ níbí ma ọmọ ní òsì ẹni tí òbí ń kọ́ ọmọ ní òsì àwọn tí wọ́n bí àgbègbè yìí bímọ bímọ mo bá wa dúpẹ́ mo bá wa yọ àmọ́ ojúṣe ńlá ni o ojúṣe ńlá ni o ọmọ ni ó mẹ́lò ní ìwọ náà kì í ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ nítorí tara rẹ̀ jáde ní ìwọ ọmọ bẹ́ẹ̀ ni. ọmọ ni ìrẹ pé èyí bá wu ọlọ́ọ̀ ni máa fún ṣùgbọ́n ọlọ́ọ̀ bá ti fún lówó tó kún lọ́nà jẹ̀mọ́ agbọ́dọ̀ pé òfin ọlọ́run lórí ẹ̀ agbọ́dọ̀ pé òfin ọlọ́run ọlọ́run ní wà á nà lọ́ọ́ ìdá wájú nàbí ọlọ́run ní ẹ̀tọ́ tó tóbi ń bẹ lọ́dọ̀ ọlọ́run ayé yìí ó jẹ́ kó yọ ipe àmọ́ ọlọ́run agbọ́dọ̀ nínú àmọ́ ọlọ́pàá sọ fún alukura lẹ́kẹ̀rì ọlọ́ni iná àrọ́dúnán àmánà iná àrọ́dúnán àmánàtà alásàmáwá tiwọlọ́rù ọlọ́ni ẹ̀rí àmánà àfúnṣọ́ àmójútó ojúṣe àṣẹ ọ̀ranyàn ìtẹ̀lófin ọlọ́ni alábọ̀ sánmà méjèèjì ilẹ̀ méjèèjì lọ́rùn wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn òkè ńláńlá náà fa àbẹ́yìnà ayà ìbílnàra ìkíní kọ̀ọ̀kan wọn yarí pé ah! á ọlọ́run máa lè gbé á lè gbàmọ̀ náà á lè gbé ẹ̀tọ́ ọlọ́run òfin ọlọ́run á ah! yẹ̀ní pé ilẹ̀ lórí rẹ̀ pé òun á jàǹbá tó ti pé lẹ́yìn jàǹbá òkè rí rẹ̀ pé òun á jàǹbá tó ti gbókè ò jàǹbá sọ́mọ̀ rí rẹ̀ pé òun ó jàǹbá tó ń bá gbé àmọ́ náà yìí. tó ti pípẹ́ mọ̀ mọ́ kò ọlọ́ba ni wọ́n àmàlà á lè ìbẹ̀rù gbogbo tó mú sámà ilẹ̀ òde tí ò ní gbé ọmọ ènìyàn bá larí náà ló bá tẹ́lẹ̀ sí iná hu ẹ máa gbọ́ ìpínlẹ̀ ọmọ ènìyàn fún wa kì í ṣe àdámọ sọnà yìí lè òkè ní tọ́jà ń fa àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run gba àmọ́ yìí lọ́dọ̀ ọ̀dọ̀ kì ṣe ìkọ́ agídíkọ́ ìkọ́ ìnífẹ̀ẹ́ olówó ẹni ìnífẹ̀ẹ́ olùdarí á olúwa wa ó gbé fún wa nígbà ọlọ́run wà ní kó nálẹ́ màláyíkà. wọ́n ti kọ́lá ọ̀rọ̀ kúkà ilé já ìlú fìlà àrùn kàlífà ọlọ́run ló ń gbé náà lórí ẹ̀ kàlífà kọ́ọ́lù ọmọlẹ́kà ni ó wà gbé náà lórí ẹ̀ wọ́n yẹ kúkú wọ́n yóò fi fi ya wọ́n yẹ dìmára àwọn tí ó mọ balẹ̀ jẹ́ tí ó mọ tẹ̀jé ara wọn sílẹ̀ wà náà ní ìgbẹ́ mi níbi hàtúwọ́n ní pọ́tù sílá àwọn akẹ́kọ̀ọ́ mọ́ mú à ń gbégbó àmọ́ látara ìnífẹ̀ẹ́ olówó ẹni olúwa ẹni òun ni nígbà dẹ́rù rẹ bá ń fẹ́ márùn alìmọ́ gbọ́ yìí dáadáa torí kò sẹ́rú mọ́ dédé kò sí ẹrú ọ̀dà ìtòkè ká lọ fóònù fóònù ẹ̀ rí yàwù kí nana ní gbogbo tó bá wù ẹgbẹ́ wọn lè pa pátápátá sì kọ́ra fóònù èlé ẹ̀ tó ẹnìkan wọn kọ́ lẹ́sí tó kù ní olè offline wọn lè ìkótó ti báyìí lọ́ọ́ di náà ló di trainer ó kàn gbé offline ni ò lè gbé mọ́nu. so bẹ́ẹ̀ náà ni àti wọn bá wọn ẹrú lò ẹrú lè gbọ́gà nímọ̀ràn kò lè jẹ ọ̀gá rẹ̀ nípa ẹrú ọgbọ́n wa ni gbogbo wa àtàmàlẹ́jà àti èèyàn àtòkè àtìlẹ̀ gbogbo ẹ̀ a lè jẹ ọlọ́run ọba nípa bẹ́ẹ̀ tó ń mọ̀ràn òun ló wá tẹ̀ láàánú bíi òsì ti wálẹ̀ àwọn ti ń bẹ̀ ọmọ ènìyàn tó padà máa dá wọ́n balẹ̀ jẹ́ wọ́n tẹ̀jẹ́ lẹ̀. ọlọ́ni wà mẹ́lẹ̀ ẹni ìfẹ́n ọlọ́ni ọmọ ènìyàn larí máa wọ́n gbé iná wú kẹ́ẹ̀nà bọ̀ọ̀lù máa ń jẹ́ àwọn ìlà kò sí sọ́mọ ọmọ ènìyàn larí máa wò nǹkan méjì alákọ̀ọ́kọ́ bọ̀ọ̀lù mẹ́ alákòóso ọmọ ènìyàn ọmọ ènìyàn máa kó sọ òsì dọ̀tún kó sọ ọ̀tún dòsì nítorí ọmọ ènìyàn gbé nìkan ó mọ̀ fọmọ gbé ènìyàn fi gbé nù. yahula aláìmàkàsí ni torí pé kíyàn bá ma òfin ọlọ́run lórí ọ̀rọ̀ àmánà jẹ̀mọ́ àti ìdí ọlọ́run tó bẹ lórí ẹ̀ yóò ní lárímà tí ọmọ ènìyàn ọmọ ènìyàn látara. ìjẹ́ alábòsí àti ìjẹ́ aláìmọ̀kan. sọ̀tún dá pé alákọ̀ọ́kọ́ nínú ọ̀ràn rẹ̀ òun náà ni kéèyàn jàǹbá kájàǹbá òfin ọlọ́run kájàǹbá súnà nàbí sallallahu alaihi wasallam eléyìí gbọ́dọ̀ mọ wáyé o gbọ́dọ̀ mọ wáyé o ká má fi rò nílé má fi gbọ́rọ̀ ọlọ́run ká má fi ojú pípọ́ má fi tòkí ọlọ́run ah, fáìlọ́sọ bẹ́ẹ̀ ni. Ah, o ti fẹ́yàwó láti nineteen seventy o ti fẹ́yàwó ní ìbímọ wọn á ní ìbímọ tèmi nìkan irọ́ o gbogbo ẹni máa ń jẹ oúnjẹ náà gbogbo ẹgbẹ́ èyí kan tó pé ìgbẹ́ kan báyọ̀ ìyàwó yìí sọ̀kan bímọ ni èmi tí mo ti mọ pẹ́pẹ́pẹ́pẹ́ mo ti wọ́wọ́ sí ìrírí wọn sọ pé ẹ wo tó bá ṣe òògùn owó ni màá ṣe tó bá yẹ pé kíní kan ni màá jẹ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo ẹ̀ náà kí ni kí làbá lọ àbábọ̀ ọlọ́run ní láì tó ní kó sàmọ́ wá sí wàlúhàmù ìtapa sánà àti ilẹ̀ jíjá lágbòtútó ọwọ́ wọn náà ló wà yàtọ̀ ló máa nígbà máa ọlọ́run wọn náà máa dá yàgò ìmọ̀ yàṣá ìnáta ẹni tó bá wù nínú àwọn ẹrú sí òun ọlọ́run nínú èèyàn òun ọlọ́run àtàwọn lọ́rẹ àlìhídà ìhídà àdù ọbọ fún ẹgbẹ́ àti ká jẹ ní ẹni tán tó bá ti fi tó náà ní ìṣòro ẹ̀ ọ̀rọ̀ ẹni tó ó pé fẹ́lọ̀ mọ̀ kó o sì gbọ́dọ̀ béèrè gíìtì kò wá sí pé wá àwọn ẹni tó ní ẹni fún ní gíìtì ni tó bá ti ń bẹ̀rẹ̀ náà o ti di tọ́lá kan o ti ń gba tààrà àmì ṣùgbọ́n tó wù àwa nígbà bá jẹ ẹni tó ah, ẹ you irrespectful gbọ́dọ̀ tó pe ọ̀rọ̀ ọmọ nìyẹn àmọ́ ọlọ́run sì fẹ́ ká tó bẹ̀wò náà pé ọ̀rọ̀ mọ̀ jẹni bá wù ní mọ́ta lọ́rẹ̀ àtẹlẹmí lọ́rọ̀bìnrin ọkùnrin méjèèjì á fún wọn tó bá ti wù ọlọ́run ti rí atọ́kùnrin àtọ́bìnrin kò ní kankan agbára ọlọ́run náà tó dẹ́ pé a nítorí pé à ń wá owó à ń wá àǹfààní ayé ká wá kẹ́yìn sófin ọlọ́run ká wá kẹ́yìn sínú àwọn ẹbí sọ̀rọ̀ náà sọ́lá ìlú yìí gbọ́dọ̀ wáyé fún wa. abdullahi bin abbas radiyallahu ta'ala àdúgbò ó ní alẹ́ àmàlà ó ní ẹ̀rí àwọn àmàlà fọlọ́run tó ń bá bọ̀ wọ́n lọ́rùn àlàáàmàlù lè fi ìṣẹ́wọ̀n àwọn àmàánà àwọn akóńṣọ́ àwọn ojúṣe tọ́nà tó gbàgbọ́ ọmọnìyàn lọ́rùn. ìrẹ́lẹ̀ kejì ìyáàdọ́tún nọ́ọ̀sì òun ni kíyàn jàǹbá ẹ̀mí ara rẹ̀ kọ́lọ̀ lọ́ọ̀kù tààlà àbíkẹ́ ni wá mú wa jàǹbá ara wa náà kúrò àlùkèrè nínú súrọ́tù bàkọ́rọ̀ ayẹwo ti fi wọn ọlọ́ọ̀ni. علم الله أنكم كنتم تفتانون أنفسكم فتاب عليكم وعفى عنكم ثلاثة ثلاثة tába ti sínú sáàrì ẹ̀rẹ̀ inú àwẹ̀ tó lù bá ti wọ̀ tába ti lè sínú lóbi yé èèyàn láǹfààní àbá láǹfààní láti máa jẹun lọ àbá láǹfààní láti àmọ́ a gbọ́dọ̀ sùn tá a bá ti lè sùn tá a wá jíròrò a láǹfààní rẹ̀ mọ́ gbàgbọ́ mi yé a sínú tó bá sínú tán ó lè jẹun ó sì ṣe ìgbà ló wá ìgbà kan ní ìyò láǹfààní rárá kó súnmọ́ ìyàwó ẹ̀ gan lẹ́yìn sínú ìgbà kan ní ìyò láǹfààní tó bá sínú tán tó ó wá láǹfààní kó sínú ẹgbẹ́ tó bá sínú tán kó súnmọ́ ìyàwó àmọ́ tó bá fi lè mú ẹ tó sínú tán tó wá sùn tó bá fi lè sùn òun láǹfààní àti súnmọ́ ìyàwó wọ́n ti di tó ìbẹ̀rẹ̀ àwọn ẹjọ́ kejì òfin ìpìlẹ̀ nìyẹn ok ọlọ́wà ni ṣùgbọ́n àwọn sàábẹ́ kíní yóò ràn wọ́n lọ́rùn ìtàn jẹun tán báyìí bó ṣe sùn lọ́nu ó jẹ ìṣinú tán ló bá sùn lọ. nígbà tó súnmọ́ lẹ́yìn ìṣirò ó wá sí lóru ló wá súnmọ́ ìyàwó ẹ̀ níbo nìyẹn ní kíni ní mú jàǹbá ara rẹ̀ ó wá jẹ eléyìí eléyìí kì í tẹ̀lé kámọ́ ọlọ́run wá ní alìyàn lọ́ọ̀hù òun ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun mọ̀ níbẹ̀rẹ̀ ayà fún ọlọ́run lóun náà wá sílẹ̀ lọ fún yín o arọ́pà àjìmá ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín bẹ́ẹ̀ bá ti túnú tán ẹ bá wọn lò pọ̀ ní òru ààwẹ̀ alimọ̀ lọ́ọ̀rù anna kúnkún tún tẹ̀síà lónà àkúsàkún òun náà bá mọ̀ yín pé ẹ̀mí yín ẹ̀mí yín mú yín jàǹbá torí pé níta bá ti tá a padà wá rí gírèdì ẹ̀mí wá mú wa jàǹbá lọ ni mo wá ṣe báyìí anábìsì ah, gbọ́dọ̀ gbọ́ o tàbátí regret lórí ẹ ẹ̀mí wá sí mú wa sòrò tó ń ṣe àwọn tàbí nù ọlọ́wà ní òun tó wá yá fi wà pàtàbà àlékún òun ṣàmójúkúrò lórí èyí tó ṣe nígbà tí òun náà bó fi ṣe lẹ́tọ̀ wàá fà àǹkó òun bẹ̀ ti yànda wọn náà bá tẹ̀ náà tí wọ́n súnmọ́ ìyàwó wọn lóru òru àwẹ̀ títí tó fi jà so àlùfájàrí tó ló dàbí pé ọmọ ènìyàn á máa jàǹbá ẹ̀mí ara rẹ̀ tó dàbí pé ọlọ́ọ̀bá ní wà náà sí wà náà sọ̀wọ́ ha ọlọ́ọ̀ ní ẹ̀rẹ́ mi ọmọ ènìyàn wà náà sọ̀wọ́ ha àti nta fi ní ipò fáàlẹ̀ hàmà ara ẹ̀mí kọ̀ọ̀kan lòun ọlọ́run ọba fi mà ojú rọ̀ ha ìwà tí ó ọ̀rọ̀ tí ó sọ sábà pé ọkàn ẹ̀mí darí ni a máa sọ̀rọ̀ ẹ̀mí darí ni a máa ṣiṣẹ́ àtọ̀rọ̀ àtiṣẹ́ káàdì ó bá ṣe jẹ̀mọ́ ká gbìyànjú pé ẹ̀mí wa ń ṣe dáadáa ó sì sọ dáadáa tòlùdé méjèèjì yẹn rí mọ̀ fàlẹ́ àmọ́ a ojú pàtàkì wa kọ́ni àfúláhà. man zakaha ọlọ́run gbẹ́ni kẹ́ni tó bá fọ ẹ̀mí rẹ̀ mọ́ ó ti tẹ́lẹ̀ rire ó o dèrè ayé ó ti dèrè àlùkìyàmọ̀ la gbọ́dọ̀ múra sẹ́yìn wa dáadáa tó ti ẹni wọ́n mọ̀ pé wá kásá ìdá àdídáhùn yóò mọ̀ pé wá síbi ah olólè ah mo ò fi aṣọ náà ìdókòlẹ̀ wọ́n bá rí ń bẹ̀ wọ́n wá sáàjẹ̀ síbẹ̀ happy Christmas mathematics ní ẹ̀bá ẹ̀dọ̀ ṣàkì màmá bọ̀kọ̀tọ̀ dodo ẹ́ tí ò jóná wọ́n tún wá gbé síbẹ̀ sí juice tó tútù wine tó lè dára lóore wọ́n wá lẹ́wọ́ gbẹ̀ happy Christmas ẹ̀dá kùn tó dábàá ti sáà ń kú sẹ́nu tó kò ní wẹnu wa ni tí ó wẹ̀rù tó ti yé àwọn náà nígbà ẹ̀jú ó sì wu èmi wa kó wá bẹ́ẹ̀ ni àwọn òbí ìlànà ìlànà ìlànà ìyá gbé gbé fáwọn tí wọn bá mọ bó ṣe jẹ́ wọ́n ti mọ bó ṣe jẹ́ nù wọ́n gbọ́dọ̀ débẹ̀ wọ́n gbọ́dọ̀ débẹ̀ tó ti àbí ìtàn míì tó tún burú jù bẹ́ẹ̀ lọ tó lè ṣẹlẹ̀ nínú ajẹ́bí ọmọ nìyẹn à nígbà eléyìí lẹ́sìn ọ náà so ẹ̀mí wa ẹ̀yẹ́ká mójútó dáadáa ó pàtàkì púpọ̀. ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹ̀jọ́rí òun náà ni al-khiyānatu bil-amwāl òun ni al-khiyānatu nas òun ni ìjàmbá ọmọ ènìyàn láàrin ara wa alákọ̀ọ́kọ́ ìjàmbá òfin ọlọ́run òfin ànábì sallallahu alaihi ẹlẹ́ẹ̀kẹ́ ìjàmbá ẹ̀mí ṣe ẹ̀mí rẹ ẹlẹ́gẹ̀ta ìjàmbá ọmọnìyàn ẹ wá ní ìjàmbá ọmọnìyàn yìí àwọn afáàtún wa mú wa ní pípín kó lè rọ̀ wá lọ́rùn alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ òun náà al-khiyana fil amwal ìjàmbá dúkìá hmm. Allahu akbar anabi sallallahu alaihi wasallam kuma sun sọ nínú hadith ìwà idha tumila khana lára àmì tá a fi máa ma mùnáfìkì ẹlẹ́yẹ ẹyọ àtàkì mùnáfìkì pọ́nbélé mùnáfìkì pọ́nbélé àwọn lẹ́yìn ìṣe mùsùlùmí tó ti yé torí pé àwọn lẹ́yìn òní wọ́n mọ̀ sọ láìlá muhammadu síta láìlá ìlàláwù síta tó ti yé ṣùgbọ́n lẹ́yìn wọn kò gbàgbọ́ àwọn lẹ́yìn mùnáfìkì pọ́nbélé nínú wọn náà bá nàbí lò gbà sọ́nà náà sọ́nà ẹni náà ni wọ́n kékeré ni wọ́n àwọn sílùmá wọ́n láyé tó àwọn mùnàfíkì ẹlẹ́yẹ yọ ẹ̀rù wọn pọ̀ àwọn tọ̀hún náà sẹ́kù dì sí tó mùnàfíkì ẹlẹ́yẹ yọ àwọn ti jẹ́ mùsùlùmí àmọ́ ìwà mùnàfíkì ibẹ̀ lára wọn ibẹ̀ lára wọn àwọn mùnàfíkì ẹlẹ́yẹ yọ mùsùlùmí ni wọ́n so ìṣe ìṣe sí wọn náà ti jọ mùnàfíkì àmọ́ kan wọn wọ́n ti di onígbàgbọ́ ìlú àwọn tọ̀hún yẹn ìṣesí wọn wọ́n ti nígbà gbèrèdè ọkàn wọn wọ́n fi jọ tètè yìí wọ́n nàbí jẹ́ méjèèjì sókè tọ́ alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àfọwọ́ ni nínú àbúta àfọmọ́mọ́ mùnáfìkì rẹ̀ yẹ yọ ìṣesí rẹ̀ ìṣesí mùnáfìkì ni ṣùgbọ́n ọkàn rẹ̀ ń kọ́ ọkàn mùmí nínú òní nínú ẹ̀ wọ́n ìdá tóbi náà kọ́ àná tá a bá fún ní nǹkan ṣọ́ afọkàntán yóò jàmbá nítorí ènìyàn máa fọkàn sọyàn jù dúkìá yìí bóyá ọmọ náà kó tẹ lábẹ́ gẹ́gẹ́ bí títà bóyá ọmọ náà kó tẹ lábẹ́ gẹ́gẹ́ bí àpá bóyá ọmọ náà kó tẹ lábẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá ilé iṣẹ́ àbí owó àbí owó àbí ọrọ̀ lọ́dún báwọn mójútó ó ń tọ̀wọ́ máa ń jàmbá ìwà àbùnà fìkìrì àṣìkìyà náà àjàmbá rẹ̀ ìrẹsì kò pọ́n dandan tó bá gbé àmọ́ náà wá bàgbà sàgbẹ́yé ẹ bá fún ẹjọ́ àfà ẹ bá ń tọ́jú owó yìí hmm. kí ló dé ní ìtọ́sára ní ìtọ́sára ní kíkà kúkú òun ní ìtọ́sára rẹ̀ tuntun wọn bá tó òfin ọ̀rọ̀ rẹ̀ ní kíkà kúkú sẹ́ni ìgbọ́nà wọn sàádà tó bá ti gbé wá gbogbo wọn tó gbé ah ẹ fún ṣẹ́gun ní owó tó sáré tó ìwọ náà gbọ́dọ̀ mi ṣùgbọ́n mẹ́rin tó mẹ́mẹ́ ìrẹ̀lẹ̀ yóò máa jẹ́ tọ́kọ́ má ti gbówó àgbà ìjọ náà ìbáyín tó jẹ́ ẹ yá mi ọ̀dà ayẹ tó bá ti wá yá àwọn akọ̀wé yẹn ṣòwò àdàpadà tó ti bá ti gbówó bá tọ́jú ẹ̀ nínú ìlẹ̀bẹ̀ tọ́jú yá mi ni yá mi ni òkú wájú olówó nígbà tí ó kú two million dinari òun ló sílẹ̀ fáwọn fámìlì ẹ̀ owó ti jẹ gẹ́gẹ́ two million dinari ó lè ṣe wọ́n wá tó lówó tóbi kò ní sàlékún tó máa gbé wá rákùn bọ́sù wọn sàdá kan jọ wá ní sójà púpọ̀ ń bọ̀ àgbà tó bá ti mọ̀ pé o ní àmọ́ náà ó ṣe fìyà bẹ́ẹ̀ à ara o ṣẹlẹ̀ fún mi kí n mú dájú ń bẹ̀ tí máa ń tọ́jú ìdájú ó tún máa bí yẹn kò gbẹ́ pé wọn gan náà àmọ́ gbé wá torí pé nítorí bá ti lè gbélé wa lọ́wọ́ ká bá wọn tọ́jú wọ́n ti gbélé ẹgbẹ́ náà ló ti dà padà nílùú jẹ́ kó gbọ́dọ̀ máa nìyẹn àgbọ̀dọ̀ débẹ̀ fọ́nà wọn kọ́ ẹnìkan tó ń lé wọn ò gbọdọ̀ débẹ̀ wó báyìí ẹ máa mọra yín lójú ó gbọdọ̀ débẹ̀ tètè àìdí bẹ́ẹ̀ àmọ́ a bá fẹ́ yá àlèyá nǹkan òkú ẹ̀fọ́ ní ẹ̀mọ́ yá àlèyá lọ́wọ́ ẹ̀ nìyẹn. bákan náà ní ṣé gbélé wa lọ́wọ́ ẹgbẹ́ náà mójútó táwa mójútó kí nǹkan náà wá padà bàjẹ́ tó ráre lọ́wọ́ wa láì fi yí pé àgbọ̀n mọ̀ tó ráre bí ó lè wá ó lè gbé. a ìgbà náà bàtúnú máa gbà wá gbàgbà náà àwọn ọ̀sán tó máa ń ni òun náà lẹ́nu àti lọ́wọ́ ah, ah, wá padà wa kódà bí mo wọ́n jágbó wọ́n jágbó ló wọ́n kówó lọ àìrọ̀ ah, àbá ẹni tèmi òní nígbà yẹn yóò ní bó ṣe dé wọ̀ fún òun láti lè débẹ̀ kó pọ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà ló dé wọ̀ fún wọn náà tó yẹn bá sọnù lọ́wọ́ rẹ̀ tí ìṣe pé fíálẹ́sílẹ́sì ló àbí kọjá àlà ló bi one hundred thousand owó mẹ́ta ló bi bẹ́ẹ̀ fífi yòókù kò mọ́ bó ṣe ṣe ẹ̀dá kò mọ́ gbogbo owó dàgbàdà ṣùgbọ́n nísìnyí wọ́n kó ọ́ndẹ̀ lè fún báwọn tọ́jú ìwọ́n tó kó fún yàn kó kó lọ fún wọn náírà padà tó lẹ́yìn èsì olórí ni wọ́n tó bá gbà padà láyé kọ́lá ló kìí àná. tòun àkọ́kọ́ sọ́mi ènìyàn tó máa ń jà ń bá ara wọn òun lọ́rọ́ dúkìá tágbọ́dọ̀ mọ́lú àwọn àfa wọ́n jà bá àwọn èèyàn bọ́ ẹ̀rí wọ́n tó oríṣiríṣi ọ̀nà tábí ń gbà àwọn èèyàn lójú owó àdúrà owó àlùbáríkà owó kọ́mọ́mọ́gọ́ tẹ́tí owó fìdáwùs subhanallah láì dé ilé ìdìbọn bèrè owó kọ́ nọ́ọ̀sì ìgbé nọ́ọ̀sì ìgbé ábíá ìgbé níbi dúkìá níbi ọ̀rọ̀ owó ẹ bá wọn àfa àmì bẹ́ẹ̀ kí ló gbogbo àwọn àdúrà kan ṣe ìpèsè láwọn ìjọba ìlàdúrà yìí láti lálẹ́ òkú tó bẹ̀rẹ̀ jáde owó ni owó ló wà tí ló jẹ́ pé a gbọ́dọ̀ pé àmọ́ náà dúkìá láàrin ara wa ṣùgbọ́n ìgbé ní ìrìn ọ̀gbọ̀n ó ní إذا ائتمنه إنسان على شيء خالف ìṣesí mùnàfíkì òun náà ní pé tó bá fún ní nǹkan ṣọ́ ájàmùlá ọmọ rẹ dàpọ̀ ìfọ́ àfúnṣà péjọ ṣẹ́gun mọ̀ ikú kí lọ́dọ̀ yìí ni ọmọbìnrin láàrin oṣù mẹ́fà ọmọ ti lórí láì jábírù. áá subhanallah fún ẹni ẹ̀dá kan jọba tó fọmọ yìí níbẹ̀ ó kọ́ sórí ẹ̀dá yìí láàrin oṣù mẹ́fà ọmọ ti mú gbó fún ọ̀rọ̀ ọ̀jẹ́ fún ọ̀rọ̀ ọmọ yìí gbogbo ni ah, mo bẹ máa ní kò mọ̀ṣẹ́ ni ó mọ̀ṣẹ́ náà àlẹ́yìn ah, ìwọ̀n mọ́ ẹ̀rọ gbogbo èrí nìyẹn sọ́mà fún yàn ojú kí owó nìkan ló máa ń ṣọ́ àti èèyàn wọ́n máa ń ìbá mójútó tó bá sì kó lè lè kó ní ti náírà ní kankan à máa sára ń bẹ lára ajá ń bẹ lára náà ọmọ yìí àwọn ọmọdé mi náà bẹ́ẹ̀ lẹ́ẹ̀dí mi bí mójútó ẹ̀rí ló ti wá pa àìsí ìjú kárùn ṣùgbọ́n tó bá fi lè gbá nígbà rẹ yẹn nìyí ọwọ́ rẹ ti ọwọ́ kí ni yàtọ̀ àná àná èsì ìdánwò àmọ́ náà tó gbọdọ̀ jàmbá bàbá wọn ti mí ni bàbá ìṣẹ̀lẹ̀ bí àpẹẹrẹ ìdẹ ẹ̀rọ sí yẹ wá di à tá bá fún yẹn ní nǹkan kan kọ́ mọ́ òun tọ́jú wàkílà láhùn àwọn ni kó ha ìfọ́dà kí ni yìí ẹgbàá ẹgbàá wa tọ́jú ẹ̀ dẹ̀rọ́hìn bílẹ̀rù àwùsáà àbí ago àwùpadàm àbí gègé àwùmọ̀tá àbí nǹkan lóore kan àwùgbẹ́rì zálí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tí yẹn máa ń fún yànṣọ́ yàgbọ́rò sí yẹn yẹn tẹ̀ àdéhùn ilé lẹ́sì ó tọ̀ wọ́n máa lo nǹkan fún àǹfààní ara rẹ̀. àwọn yẹtùrọ́kù wa fàlẹ́ yẹ fábíwá mẹkáníkà àbí kò tiẹ̀ pàṣẹ kó mọ̀ أو يزجر بها من يتسلط عليه ويأخذها àdìtọ̀ ó ti ẹ̀wù kó kí alẹ́ tó ń lè sọ ní nǹkan tó ní kókó òun tí wọ́n bọ́ tó nípa nǹkan bá kú sọ àwọn ọ̀wọ́ náà tó ti sọ di ti tiẹ̀. àlùmọ́hìn àdìnàwó náà ìwádìí àmánà ìyà kókó ní pé gbogbo àwọn lẹ́yìn ọ̀nà àti mọ́fẹ̀ẹ́ pé àmánà ní nǹkan ni. jẹ́wọ́n ìdọ́wọ́ afẹ́ kí n mọ́mọ́ sí ìdè ẹnìkan nínú àwọn sọ́jọ́ wọn sá iwájú ó wá dìde ó lọ pọ̀ àdúrà tí ẹni tó kọ́ táwọn gbọ́wọ́ àti ìyẹn nìkan dìde ó lọ rìsífù kọ́ọ̀lù fáà náà náà fún padà bọ̀ ó wá dé wọn dà ayé gbé dà ó ti lọ sí lọ lọ́nìyẹn ó ti lọ kò lè lọ fún lọ náà nìyẹn o kò lè lọ fún lọ náà nìyẹn alábi sọ̀rọ̀ máa fẹ́ ní ìdàpọ̀ àwọn àdókùn mi mọ̀

ìrún tó bá ti ń bẹ àwọn apá níyà pẹ̀lú lórí ẹ̀ àwọn kan ní ọlọ́run ó gbà pẹ̀lẹ́dẹ̀ àwọn kan ní kò sí dìrù kèé dìrù ó dúpẹ́ àyáláyè ni èmi là ń pè ní gáàsì nínú sẹ̀ríà gáàsì bù ká fi ti pàgbà dúkìá ní dúkìá kan mo ti ti wa bóyá kan ní ẹgbẹ́ dání ni bóyá kú mọ̀ ni bóyá ọjọ́ orí ni ọjọ́ orí ọtọ́rìtì ni tí ẹ̀ àgbàlagbà ti ní yóò wọ́n máa ń fẹ́ àgbàlagbà rẹ̀ yẹn jẹ bẹ́ẹ̀ ni wọ́n àgbàlagbà tó bá àgbàlagbà ti ẹ́ rẹ̀ yẹn jẹ tó bá dá lókè àwọn ó pọ̀ ìsìláàmù bí rẹ̀ bẹ́ẹ̀ ayé ti àgbàlagbà rẹ̀ yẹn jẹ bẹ́ẹ̀ ni ìtàgbọ́dọ̀ tó mú sí òun lẹ́nu yẹn ẹlẹ́ẹ̀kejì lábẹ́ alìkìyàmọ̀ ti nà alìkìyàmọ̀ ti nà àwọn kìyàmọ̀ ti nà ìjàmbá àwọn ènìyàn òun náà ìfṣàlù sọ̀rọ̀ ìfṣàlù sọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kan ọmọ ìyá wa tá a mọ̀ tá a mọ̀ pé ó fi lé wa lọ́wọ́ ni bóyá àìlera kan tó bẹ̀rẹ̀ rẹ̀ bóyá ìdínkù yìí mẹ́rin tó ṣẹlẹ̀ sí wá fi lé wa lọ́wọ́ ọmọ ìyá mi káfọ́ wọ́n ti tẹ̀ké ti mẹ́ta gbọ̀n etí kan tèmi etí kan tì ó ti dé sí méjì etí mẹ́ta mọ́tò gbọ̀ mo ti jalè ní bàbá mo ṣe ìdìnnà báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ẹ́ àbó ti ẹ̀ka lọ́bẹ̀ ó sì bẹ́ẹ̀ ó sì ló gbọ́. máa wà bọ́ ọ̀tà kó mo wá sọ. tóbi máa bọ́ ọ̀tà kó mo wá sọ ìdí wa níṣẹ́ láàrin kó wá gbúdá ẹni pé wa tó bàtà kẹfẹ màá tó láti rí o ó ti tó rẹ ni màá bẹ síkà ó ti bẹ́ẹ̀ rẹ ni. ṣùgbọ́n tó sẹ́yìn yẹn nìyí. ẹ dájú pé àbàjẹ́ tó ń bẹ lára ẹ̀yìn yìí ó ti pélé kejì tó bí ó ti fẹ́ di hobby habit ti ẹ̀ irú ẹni yẹn nìyí máa bù kánà gbogbo bẹ mọ́tò fún gbogbo bẹ máa bẹ lọ láti fẹ́ bẹ́ẹ̀ tó bí òṣèlú ìṣèlú ṣíkàkiri ṣíkàkiri òun ó tún wá fẹ́ pé ẹlẹ́kùnjọ ẹ kí bẹ́ẹ̀ lọ wọ at least ní fífi òde mo bẹ́ẹ̀ lọ bá tìlù márùn òun á níyàwó lé a èyí yóò da ẹ òun sì bí ẹbí ní wọn bá ti fi ìbọn lọ tó a bá ti mọ kó ti di perpetual criminal kó bá ti sún náà tó ti perpetual criminal àìkú ti fáwọn èèyàn káníkàwò yẹn mọ̀ ṣùgbọ́n ìjọba pé tọ̀ gẹ́gẹ́ bí ìjọba nìyàn ó kàn fẹ́ ó ṣubú ó ṣubú lẹ́ẹ̀kan àwa sì mọ̀ àfọláàmù wa polongo báwọn yẹn pé ó ṣubú tàbá kó àwòrán ọ̀sìn yẹn èsì ṣe léwò ṣùgbọ́n ìjọba ti di ti tiẹ̀ ó ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn ọdún àbá nínú àwọn ọmọdé nínú àwọn tó kọjẹ nínú àwọn ọ̀gá lẹ́jẹ́ nínú àwọn ọlọ́jà ó ń bẹ bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ lórí ẹ dákun ẹ̀sọ́ kú fẹ́ fún afẹ́ tó ayọ̀nù ilé wa ẹjọ́ jẹ́ mọ ẹnìkan lè mọ yàn ah, ó lè lẹ́nìkan mọ bóyá ẹ̀mọ́ ni bọ̀dá dáadáa a ah, ó gba ẹ̀sùn a ah, ìdí lára jẹ̀mọ́ yẹn alùsùn náà alùsùn náà ni ìtú àtìlá láti ìmọ̀ ẹja fún ìfọ̀n tó yẹ alùsùn náà àbí alùsùn náà ni àmọ́ ẹ̀dá fún ọgbà ẹ̀rọ nìyẹn fún ìmọ̀ràn tèmi nìyẹn tẹ́ ẹ bá wọn pé ẹni ibi ẹmọ o ẹni imọ o ó sọ àlọ rádúrádú o ẹ lè gbé fún ní ìfẹ́ sọ̀rọ̀ ẹ ní o kò dẹ̀ sí sọ̀rọ̀ ẹ ló sọ. sọ eléyìí ilẹ̀ ti láàbò délé wọ̀ torípò tí wọ́n pẹ́ ah, ẹ àmọ́ mẹ́rin ẹnìkan wọ́n pẹ́ ẹ bíra ìdàpọ̀ bọ́dà ìsàrò bàbá ẹnìkan ló fẹ́ fẹ́ mi ìdàpọ̀ sílẹ̀ lè sọ nípẹ́ nítorí bá ti mọ̀ nípẹ́ ní ẹ̀dúgbò ní máa ń tòrò dédé sáájú ìgbèrè àmọ́ olè ni ó máa ń jáde àmọ́ ìmọ̀ ń lọ obìnrin náà kùnà àmọ́ nítorí bá ti mọ̀ ní ọ̀dọ́ má fi kún ó láwọ́ dédé àwọn obìnrin ní náà sì bàjẹ́ wọ́n bàjẹ́ pọ̀ ó ti pinnu lórí ẹ̀mí ẹ̀dẹ́ ẹ̀rì rẹ̀ á jọ bára wọn kú ni.

yóò wà bọ̀ ah èsì tẹ̀lé máa ra yín ni o kí ló dé ah ó fi yà jù nípa olóńgbò tó nílé gan ó sáré jù mí lọ ẹ àdáwò ni wọn àti máa ń pe káyọ̀ náà nu àti sùúrù náà ni ah ṣùgbọ́n fi sùúrù ah, àyíwá ẹgbẹ́ ẹgbẹ́ kí n kọ ìrìn ní o kọ ibo ni wọ́n bẹ́ẹ̀ fi mo fẹ́ nígbà sọ́tìyẹ. ṣùgbọ́n ẹni yẹn wá nìyí á sọ arábìnrin ọba náà ti sọ̀rọ̀ ọgbà fún mi ìyẹn méjì kọlu sí mi àti kìí sẹ́nu ọ̀bí léyìí ilé ní àkọ́kọ́ ilé ìlú rúpẹ̀ ẹni kéjì anábìrin tó lẹ́nu àkọ́kọ́ fa iná sọ̀rọ̀ lè ní sa a sábà níyàn lè ná obìnrin òun nàmbà wọn ìmọ̀ ń ná obìnrin àti olùkẹ́ náà ọkùnrin náà bẹ́ẹ̀ tó lékìkì wá náyàwó rẹ̀ nígbà tó ń bí ẹ lára ní ìdíje súnmọ́ máa di bọ́sìn ẹ

wà lójọ́ kò túnmọ̀ jẹ́ kí wà lójọ́ bẹ́ẹ̀ ẹ̀kúrẹ́jì àbíbọ̀rọ̀ àti <laughs> mọ̀ wà lójọ́ ìgbà fẹ́ àwọn èdè lórí lójọ́ lákùn lórí kí lè fi lẹ́yìn lórí jẹ́ òrùjọ́ mi ni òye làákà ìbámọ̀ fún ọ lóko wá lò ó ní rọjọ́ wò ẹjọ́ wọn ti sú mi à ó yà gbọ́n tẹ́lẹ̀ mọ́ lọ à mí ìlú ẹ̀kọ́ wọn nà ìbúrú sún wọn ni òkúrọ́ jẹ̀mọ́ kókó ọ̀rọ̀ náà ni pé a ti ń tú àṣírí ọmọ ìyá wa alḥasan alibasiri oni iná mẹlẹ kìyàdá oni nínú ìjàmbá láàrin àwọn ènìyàn àti hajjita ìsirí àfíìkà ó máa sọ kọ̀ọ̀kan ọmọ ìyá rẹ fún ọ kò dáa tó bá ti sọ fún ọ àìsọ fẹlẹ àti tó bá yàn dáa rẹ ó ń bẹ láyé kò sí láyé ìṣòwò rẹ sọ tòbí báyìí ṣe ṣe gííbà gííbà ìyẹn ni jẹ́ ìṣòro ìyẹn lẹ́yìn lẹ́yìn tó tó bá gbọ́ inú rẹ̀ ní dùn bẹ́ẹ̀ ni ẹgbẹ́ láyé tí ò bá ti láyé náà gbọ́dọ̀ sọ agbọ́dọ̀ sọ bó ṣe ní sọ́rùmọ̀ nígbà tí bẹ láyé bẹ́ẹ̀ náà náà ló ò náà ni ìjàmbá látara ìkìlọ̀ ìmọ̀ràn káfọ́ra wa nímọ̀ràn bọ́mọ̀ yára bá wa bẹ́ẹ̀ kókó nímọ̀ràn fún nímọ̀ràn tó mọ̀ pé mọ̀ràn tó wúlò ní ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ àlámọ̀rí ayé lórí ètò láàrin lọ́pọ̀láyà ọ̀rọ̀ òwò tó mọ̀ fún mọ́ fún ní ìmọ̀ràn tó mọ̀ pé yóò kó nira má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ màmí sówárí kìyàrá ti àná كذلك الخيانة النصيحة كمن يزكي فاسقا أنت مطلوب فيني ẹ kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé ní yìí o ọ̀daràn ni o ó wá yìí lójú àwọn èèyàn ìrà àwọn sars wa yìí ìrà dáadáa ni wọn o àwọn bọ́dà wa yìí wọn ló àbí ni wọn o a ní àbálòhùn wé èèyàn tí ò bá rí èèyàn èèyàn ni wọn o èèyàn tí àmì tọrọ ọmọ ni o nfa àtọmọdún àbí ni wọn o ó sì mọ lẹ́nu pé gbogbo tó sọ ìdàgé díẹ̀ nígbẹ́ lára ẹni yìí nàṣíyà ẹ nìyí ó gba nàṣíyà lórí ọmọ ìyá rẹ kò dáa kò dáa wàá sọ kó ti jẹ pọtitì wàá sọ kó ti jẹ nẹgẹtì làwọn yòókù ní kó ibi kí ibi bá ti gbé kó bá jẹ tàkẹ́ níbi tí ó ti bùkátà ọmọ ìyá rẹ wá bẹ ó ní ẹlẹ́kùn sọ ẹgbẹ́ mi gẹ́gẹ́ bá mi sọ fáwọn ìṣẹ̀mọ́ yìí wípé mo máa ń ṣe business máa ń ṣe business wọ́n sì ti mọ̀ ibi jàmbá mi lọ́wọ́ rẹ̀ ọmọ ìyá wa yìí wọn náà bọ̀ sọ fún yín pé àwọn máa ń ṣe business yes wọ́n ṣe business àmọ́ ọ̀yọ́ ni o hmm? ọ̀yọ́ lè fi náà ọ̀yọ́ ni o ti sọ bá rọ̀ ọ̀yọ́ ni o àbọ̀wọ̀ ọ̀yọ́ ọ̀yọ́ ni o ọ̀yọ́ òun ni o ọ̀yọ́ owó tí bá ti péré fún ọ̀yọ́ ni o ṣe ẹgbẹ́ kò tí ó sọ fún ìṣọ́ àti ìṣọ́kùnlá ó ti yẹ́ ẹ̀fẹ́ yìí tó fi ẹni bá wá lọ nígbà yẹn nìyí tó tó wá tó kọ̀ kọ̀kan no problem àtúnṣe tó wá nítorí gbé lọ lọ́wọ́ aṣọ láti mọ̀ọ́mọ̀ aṣọ láti máa ṣe nìyẹn àbáta wá yìí ọmọ ìyá wa yìí ah gbèsè wà yìí gan kódà wọ́n ní jẹ̀ gan ní Germany gan tó gbé sílẹ̀ àwọn àrùn àrùn àrùn àrùn ìdí àwọn yẹn wá dà ìjọba nàìjíríà tó tó gbọ́ bísínẹ́sì kan tí yóò mú ten naira wá tó jọ ten naira tó lè gbówó rẹ̀ láti fàt ìjọba nàìjíríà ní ìdòwò ní ìdòwò àtìfẹ́lú tó wá jẹ káwọ̀ yẹn mọ̀ tó di ṣùgbọ́n mú òkú gbogbo jẹ wọ̀n ìyá rẹ̀ wọ́n sọ kírísítẹ́nì wá bẹ̀rẹ̀ kírísítẹ́nì babaláwo wá àbọ̀wọ̀ yá rẹ̀ tàrà yíyá lóbìnrin wàláyé tó bá mọ̀ nípa ẹ̀ tó fi lè bá lóde ní kó sọ fún un wọ́n sọ pé kéfì ìlú lẹ́yìn kó wá àìsí ọ̀rọ̀ pamọ́ nínú ẹ̀dá fún mi o mo fẹ́ ra ilẹ̀ ni ẹnìkan ẹ̀dẹ̀ ni ó lè wá báyìí pé ọ̀rẹ́ yín máa ń talẹ̀ ẹni tó wá bẹ́ẹ̀ yìí kì í ṣe mùsùlùmí ẹni tó ń talẹ̀ yìí mùsùlùmí sálábì òun ni inú pẹ́ ó pọ̀ jù mí lọ ṣòkòtò ẹ̀ òun kéré tèmi ọwọ́ bẹ́ẹ̀ à ó má talẹ̀ lóòótọ́ àmọ́ èmi ò lè advice mi kẹ́ra rẹ̀ lọ́wọ́ ẹ̀ àti ló dé tí wọ́n nílẹ̀ ni wọ́n nílẹ̀ àwọn lè advice mi kẹ́ra rẹ̀ lọ́wọ́ ẹ̀ tó bá ti pèrè ẹ̀ bẹ́ẹ̀ yéé mẹ́ta o ti communicate òun là káyé tó fi yé tó bá wá dé wájú kò ní dẹjọ́ mọ́ tó bá sì dé kò ní dẹjọ́ mọ́. ó sọ̀rọ̀ ah wọ́n nílẹ̀ in ah ilẹ̀ wọn dẹ̀ wọ́n kì gidi gan kódà ilẹ̀ wọn kì ṣe àlùjọ́nú ilẹ̀ gidi ni ẹni kó sí lọ́wọ́ wọn ni ah ẹlẹ́rẹ́fẹ́ lẹ̀ mí sọ pé mi sọ pé kí ni ó gbọ́dọ̀ mi níbi ààyè tí ẹ̀ ti máa ń sọ̀rọ̀ nìyẹn tá a ti máa ń sọ fún àti dúdú èèyàn tako àlùkìyà azọ̀nkìyà òun náà ni ìjàmbá láàrin ọkọ àtìyàwó èyí ń dán fún rẹ̀ tọ́pìkì kan ìjàmbá láàrin ọkọ àtìyàwó tọ́pìkì ẹ̀ka mẹ́ta wà yìí lẹ́kọ̀ọ́ wa ọ̀n nàìjíríà wa tọ́mání káṣe káṣe ìwádìí ìpè ọkọ àtìyàwó ń jàmbá ara wọn kò ní ọ̀nà wo láti mọ̀ ẹgbẹ́ wọ́n jàgbá táwọn lè sọ fún wa àti ṣé mi dàgbọ́ ṣé mi dàgẹ̀ ọ̀rọ̀ lẹ́kùn mọ́kọ́ ọkọ̀ àti ọwọ́ ń jàgbá ara wọn àtàrà ọmọ ni àtàrà ọmọ àwọn ọmọ tó ń tẹ̀ ń tà sí ìtẹ́ bá kó wọn tẹ́ bá dá wọn sí ọgọ́rùn-ún ẹ bá kan mélòó nínú wọn ló fi hàn lọ́kàn pé ìjàmbá ọkọ àti ìyàwó rìsọ́ọ̀tì rẹ̀ nìyẹn nígbà tó kò bá ti ṣe tó yẹ kó ṣe lórí ìyàwó tíyàwó òṣèlú tó yẹ kó ṣe lórí ọkọ àwọn méjèèjì náà ní dírẹ́fà àbíká ní ọkọ ní dírẹ́fà ìyàwó ní kọ̀ńdọ́tọ̀ tó bá ti gírí ìgbàgbọ́ àwọn pásẹ́jà wọ́n kú lẹ̀ rí ṣùgbọ́n tó bá jẹ́ pé dírẹ́fà àti pásẹ́jà ò bá ti gbọ́ra wọn yé kẹrẹ́ yìí pásẹ́jà ẹ̀ mọ́ nílẹ̀ lọ. ṣébi ẹ mọ́ rò pé ọ̀yọ́ lẹ̀ lọ ìwọ́n tí wọ́n bá tẹ àwọn méjèèjì kọ̀dọ́tọ̀ ó lè tilẹ̀ fúnpa bí bá tilẹ̀ ìdúró kan tó lọ bàdá gírì kí ló dé ìjà dé nìyẹn ta ló wà sọ́fà rẹ̀ kàtó ìjà sí. àwọn ọmọ ló ń sọ́fà al-khiyaratu zawjiyya matrimonial betrayal àwọn ọmọ ló ń sọ́fà yìí pọ̀mọ́. nítorí lè rí ìdí pọ̀ alìdìdí tọ̀láàtì kọ́kọ́ra wọn alìdìdí kí kíyàwó kó kọ́kọ́ kọ́kọ́ kọ́yàwó alùpùpù sí ìjà gbàrẹ̀ ìjà gbàrẹ̀ ní lójú yẹ̀yẹ́ àbùkù èyí ti kankan àwọn aráàlú ti mọ̀ wọ́n sẹ́yìn nìkan náà lọ́kọ àtìyàwó ni gbogbo gbà bẹ́ẹ̀ ni wọ́n ti ní jèrè ọmọ nípa àwọn àwọn ọmọ ti train ẹ fi tukú train àwọn ti rí orí ẹ̀sán tẹ̀sán lórí tó tó bá rí ìwọ bá lè lé májàmbá ìyàwó rẹ̀ gbogbo ọwọ́ ọkọ wọ́n jẹ́ àbáyàwó obìnrin weak naturally wọ́n weak bẹ́ẹ̀ ọlọ́run bá ọlọ́run tó àrùn ọ̀bàtà láti la ojú ṣe ló fi lábọ̀ wọn lọ́rùn pé weakness wọn nìyí kò kí ń ṣe reference point fáwọn ọkùnrin láti faralé wọn weakness yẹn nìyí táwọn obìnrin weak ọlọ́run fẹ́ capture fọ́ọ̀tù wọn lórí weakness yìí lọ́nà tó ní abidjan ló kọ́ wọ àwọn àlẹ́ nìyẹn sáà wọn náà ní ẹ̀rọ àwọn ọkùnrin kọ̀wá múnà kọ̀wá múnà jámù alkọ̀wá alkọ̀wá bìlkọ̀ ìntòǹtẹ̀ǹ ó máa tẹ́kìlẹ̀ ìdẹ́wọ́ tó bẹ́ wọ́ sọ́ọ̀tù yóò gbé dúró ìdúgbà wọ́ sọ́ọ̀tù yóò gbé dúró ìgbọ́kùn ní kọ̀wá ònìyàn ó ní ẹ̀rọ àwọn ọba alẹ́ ilé àwọn ni kọ̀wá mú àwọn ìyàwó ilé kò sí gómìnà èdè tí ò ní bẹ́ wọ́ sọ́ọ̀tù owó sókè bá alẹ́ ilé ní gbà ìwọ bá lè nínú àwọn àjòkò tẹtẹrẹ ìyàwó ẹ bá ti kọ wá mọ ìwọ ló wá ń wó ilé yòó ìdè yòó tóbi alihamudulilayi ilẹ̀ yorùbá àwọn bàbá wa nílẹ̀ yorùbá yìí wọ́n fi ẹsẹ̀ àwọn ọmọ nílẹ̀ dáadáa láti lè jẹ́ kọ̀ọ̀bù àmúl nílẹ̀ yorùbá gbọdọ̀ ní ìfọ̀sán ibo àti haúsá ilẹ̀ yorùbá mi mọ bàbá náà tí dúró dáadáa tó dúró déédéé. tó yẹ pé àwọn ojúṣe àwọn ọkùnrin nìyẹn lórí àwọn ìyàwó wa agbọ̀rọ̀ fara ni wọ́n ní tí wọ́n á jẹ tí wọ́n á mu aṣọ tí wọ́n á wọ̀ tí wọ́n ní máa rí owó ọrùn wa ló wà bákan náà ilé tí wọ́n gbé ọrùn wa ló wà ọlọ́run wa parí ẹ̀ oníwà á ti rú owó bíi ẹ̀ṣin dáadáa fún wọn. láàárín ọ̀sẹ̀ tó lọ yìí kéṣì sí matimosi àti adájú kì í ṣe mẹ́rin márùn lórí kíni à ń wuyì náà à ń wuyì náà àwọn obìnrin náà sì ti gbọ́n tọ́pọ̀ bá fi rẹ́ẹ̀dì láti ṣe dáadáa sí wọn nìyí wọ́n wà lórí ìjọba sẹ́gbọ̀n mẹ́sì àwọn méjì tí bá gbọ́ tí bá gbọ́ mẹ́sì àwọn méjì tẹ́rẹ́ èmi àti ẹ̀ hàn ọ̀pọ̀ náà ìyàwó bèbí lé kò lé àwọn obìnrin ò lé bẹ́ẹ̀ àìmójútó táwọn obìnrin ò mójútó wọn ló ṣe lè rí ìdílé ó béèrè ojúṣe rẹ̀ ó ṣe ẹ̀tọ́ rẹ̀ ó ṣe ó sì ní kò sí kò sí kò sí kò sí ló sọ ó ní bọ́lá tó wà lọ́wọ́ tó yẹ ẹ̀ mo dúró wọ́n ti rìn yóò mọ ọ̀nà òṣèlú báyìí nígbà wọn mọ ní ẹgbẹ́ jẹ́ àwọn ìdájọ́ ti lọ fàdé gúnlẹ̀ lẹ́gbẹ̀rún abẹ́lẹ́gbẹ́ kọ́kọ́ òṣèlú mẹ́rin ó máa ń lẹ́nu tó lè di lẹ́kí bí àjà àwọn olówó àbí àwọn ọmọ tó dé ó ní nílẹ̀ kankan ní wọn lórí àní àní ìtọ́kọ́rẹ́ sìkiri síta tó o gbọ́ ọ̀tẹ̀ yìí látọ̀ ọ̀tẹ̀ láwọn ìbéèrè o gbọ́ ní kankan ìyàwó tó wà lẹ́yìn yìí o mọ lẹ́yìn ìgbà tí ó máa ní ìjàrá inú bá ń kọ́ èèyàn kì í yan ẹ̀kọ́ níbi tí àgbọ̀n ti tóbi àpẹẹrẹ ti tóbi ìyẹn máa kọ́ ti aṣọ rẹ̀ sáìdì rẹ̀ tó bá ti máa tó oníṣọ́bí àwọn ọ̀fẹ́ ká mójú táwọn ìyàwó wa ọ̀rọ̀ láti o ọ̀rọ̀ láti di gẹ́rẹ́ táwọn ìyàwó fáwọn àwọn bá lè lé ẹgbẹ́ tí wọ́n ti di lálẹ́ ti yàmọ́ nìyí kò ní lẹ́jọ́ ẹ̀jẹ̀dọ̀ ti yẹ olóde ó ń kírun bá rẹ̀ àmọ́ kò ṣe ojúṣe kò ṣe déédéé kò ṣe ẹ̀tọ́ táwọn ìyàwó tó ti kò sí ẹ̀tọ́ àwọn ìyàwó ó jàmbá ó jàmbá ó sáfíìkì tán nìyí ọgbọ́n ọlọ́wọ́ ó wà lẹ́nu ilé ń kọ́ ẹ̀wò má dàbí lábúlà má dàbí lábù mo ní mo sì rí wọlé ó sì rí wọlé ó sì lè ṣe ní táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe tíyàwó wa lóyún tó wọ́n bẹ́ẹ̀ lẹ́yìn wọn wọ́n kúkì á sì rí wọn náà ní àyè tó sákẹ̀sì ọlọ́run níbi tẹ́ ẹ̀ bá ló gbé nìyẹn wọ́n ti sọ́nà ọ̀sán nìyẹn ó mọ̀ kó òun ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló lọ bá sí. wọ́n ti fi gbogbo ọkọ̀ wọ́n wá sílẹ̀ ìyàwó oníkó dájú ayé mu. subhanallah tó àárín yẹn yìí àwọn bá nílé àgbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa. bákan náà àwọn ìyàwó ilé náà ti wá náà tẹ̀lé ara wa. àgbọ́dọ̀ jàǹbá àwọn ọkọ wa o àgbọ́dọ̀ jàǹbá o bẹ́ẹ̀ ni àgbọ́dọ̀ jàǹbá ọlọ́dẹ fàkọ́ọ́lì ṣáàtù kọ́ọ̀lì ṣáàtù ṣáàtù bọ́ọ̀kù nínú bẹ́ẹ̀ sí ìmọ̀ ṣáàtù lọ́mọ ọlọ́ni ẹ̀dá àwọn obìnrin tó jẹ́ rere ẹ̀ mọ̀ wọ́n ni kọ́ọ̀lì ṣáàtù kọ́ọ̀lì ṣáàtù ọlọ́run pè wọ́n kì í ṣe pé àwọn tí wọ́n ń kírun pẹ́ lórí ìròyìn ọgbọ́n obìnrin mi ti gbọ́ yìí yóò wá pẹ́ lórí irun ebi wà gbogbo kọ́ọ̀lì ẹ̀mọ̀ kùdùs kí Ọ òkú ọ̀ní òpẹ́ lórí ìlú ibi wọn kọ kó òkú kẹmu òǹgbò gbọgbọgbọ ọkọ rẹ nídìí rẹ ó mà ní ó mà àyíró bẹ̀yẹ ni afáhà sọ̀rọ̀ lọ́sẹ̀ ó ní mo ti àákún ní àwọn obìnrin tí wọn mọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ṣẹ́ni táwọn obìnrin bá fún àwọn ilé ó tẹ̀rù ní ìtura àmọ́ pọ̀lọpọ̀ obìnrin lé ní káì ọmọ wọn gbọ́ tó kàn jẹ́ ṣáàkì rà ní bírèèni ẹ̀ bírèèni búṣì ìwé tá a kà ó ti àkẹ́kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn títà but no no no no no no no no no no no no no you can't control me you can't control me you can't control me listen listen listen i'm a grabbing and a grabbing you can't control me kò ní dáa fún grabbing today. yẹ̀jẹ̀ náà jáde kúdẹ́ wọ́n mẹ́rin obìnrin tí o bá gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lẹ́nu yóò wọ̀ náà. Ṣebíye njẹ́ mú yọ kúrò tí o bá ya kúrò nínú náà ẹ́ lẹ́yìn ìgbẹ́ tó bá náà sí ìyàjẹ́ lẹ́nu ló ń tọ̀ Tí bá ti sọ̀rọ̀ náà sì ní padà bàjẹ́ wọ́n ní èyí ò mú bẹ àmàna ti dọ̀rọ̀ bìhà ó ní gbàgbọ́ sọ́lọ́ wọn bá rẹ̀ wọ́n sọ lẹ̀ sí kọ̀mùtàhà ó gba àwẹ̀ rẹ̀ mọ́ ó gba àwẹ̀ ó kí wọn wákàtí mara àwọn dáadáa wọ́n sọ ọ̀rọ̀ sí sàhárà ha ó mú tó àwẹ̀ rẹ̀ mọ́ dọ́rọ̀ wọ́n àtọ́ àti hàkà zọ́ọ̀tìyà ọ̀rọ̀ àtọ́ àti zọ́ọ̀tìyà ó wá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tóbi náà bá kú ilẹ̀kùn àjẹ́ńdà lẹ́tọ̀ọ́ ni èyí tó bá ti wù níyàn ní kó gbà wọlé orí tó bẹ fáwọn òṣèlú nìyẹn ṣùgbọ́n lẹ́nu lẹ́nu ìgbẹ́ ti dàrú àláì ọkọ méjì làwọn obìnrin ní fún ọkọ kan sísítà ọkọ kan sóṣíà lórí social media second husband in fact first husband làwọn obìnrin ní sìn ọkọ ọkọ bá débẹ̀ ó bí nàìjíríà sàmàlẹ́ ọmọ sàmàlẹ́ àyíká gbìyà ẹ káàbọ̀ ó dẹ̀ bí nàìjíríà.

mọ́tò fóònù mọ́ àdúgbò ò lè sọ bẹ́ẹ̀ kò lè lọ bẹ́ẹ̀ ni àti ọgbọ́tọ́ ní kẹ́ẹ̀ tẹ̀lé ibi kọ́kọ́ ní kẹ́ẹ̀ kí zúrì kẹ́ẹ̀ kí kọ́ o torí bẹ́ẹ̀ ti ń kí zúrì kẹ́ẹ̀ tó lórí ọgbọ́ àbí ẹ̀hẹ́ oníkẹ́ẹ̀ta rọ̀mọ̀dán lè wá ń ta ìyẹn kọ́ o àti ẹ̀tọ́ bẹ́ẹ̀ nìyẹn àti ọgbọ́tọ́ ní kẹ́ẹ̀ tẹ̀lé kìdí pé oníkẹ́ẹ̀ mọ́tò ló tó o ìyẹn kọ́ o bẹ́ẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀ jẹ ọkọ bẹ́ẹ̀ lọ́kọ ẹ̀ gbọ́dọ̀ tó lọ́kọ

nítorí tó àtẹ́kì ilé in fact research tó jáde lamẹ́ríkà ní last week wípé àwọn obìnrin tẹgbẹ́ láti fi wọ́n tó wà pé ìdíbò lọ́dọ̀ tó náà ìwọ̀nba díẹ̀ lọ́kọ wọn gbádùn ara wọn náà ọdún ìgbẹ́ wọn gbádùn ìyàwó mọ́ tóbi wọ́n máa gbé ọ̀rọ̀ social media Facebook ló kọ́ mọ́ọ̀sì ní social media wọn làwọn yẹn lóṣù wọ́n máa gbé sórí ọ̀rọ̀ sìgá tẹ̀gbẹ́ sìgá nígbà tí kakọ́kọ́ dé táwọn agbọ́dún bá wò federal ministry ma kọ́ síbẹ̀ the federal ministry of health wants that tobacco smoking is dangerous to your health àbí tí ẹ rántí ẹ gbàgbé bàbá bí ẹ mú àgbàgbé gbà tó yá tó tó kí ní ẹ nìyí kò kò yí kò tẹ̀sọ̀ rẹ nàbà tó kọ́ síbẹ̀ pé the smokers are liable to die young ẹgbẹ́ yẹn tó máa dárúbà yẹn ju gbogbo ẹ̀ náà nìyẹn fẹ́ lẹ́yìn àtàkùrò bẹ́ẹ̀ àbí síbẹ̀síbẹ̀ wọ́n tún pọ̀ sí náà ni. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀mọ́dọ́wádìí wọ́n wá gbé ọkàn ọkàn tó mu sìgá àti ọkàn tí ò mu sìgá wọ́n wá gbé sẹ́gbẹ̀ ara wọ́n wá lẹ̀ mọ́ ara pálí sìgá pé kí wọ́n wá ara rẹ̀ sí ara rẹ̀. ṣé ti yé tó bá mú àwọn akẹ́kọ̀ọ́ ìgbéyàwó mọ́tò bá mú bọ́kọ̀rẹ́ ti rí ilé tó ìwà gbé bọ́kọ̀rẹ́ ti rí ọdún mẹ́rin lórí àká ìrìn ewé padà tó bí ó bẹ́ lọ́ra jà wọn polówó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ní ic ic lélẹ́ yóò ti ẹ̀spáyà o ẹ bá mú ẹ máa yàgbé ọ̀rẹ́ o ẹ bá mú ẹ máa kárùn o ìfẹ́ tó débẹ̀ tó rà ìfẹ́ tó débẹ̀ tó rà ṣùgbọ́n bí ẹ bá ti wà àdíjẹ́ síkìlì yẹn kò sí sẹ́ni ìlú yẹn ní ìdíbẹ̀ o tó bí so nígbà wà gbọ́dọ̀ yí pé ní modern world the latest research ní ti wọ́n ti rí pé fóònù àwọn obìnrin ilé wọ́n ti wà addicted sí social media ju bó ṣe kí wọ́n wà addicted sọ́kọ̀ wọn lọ. tó bá dàbí rọ tó bá ti délé ẹ ti ìyàwó rẹ yóò lọ rí <laughs> bó ṣe rí nìyẹn bóyá facebook bóyá whatsapp bóyá tùkò tùdò bẹ̀rẹ̀ oríṣiríṣiríṣi lọ́tọ̀ ní last week ẹ eh, this week náà ni Amẹ́ríkà ti bá ní TikTok àti bá ní TikTok gbogbo eléyìí ẹ eh, tó fẹ́ gbà àwùjọ rú òtún tó tọ́kọ̀ ẹ bá sọ fún ẹ pé kúmù ẹyẹ nọ́dà one two three wọ́n ṣàgídí o dọ́kítọ́rì ti ò lè gbẹ́lẹ̀ lẹ́ tó bá ní ẹni tí of benefit tó ń gé mi níbẹ̀ farabalẹ̀ ṣàlàyé fọ́pọ̀ rẹ̀ mọ́ wà yarí lọ́pọ̀lọpọ̀ pé kò sí tó jọ á kò sí tó jọ ayé àpéta sùn ni tó bá pèsè sùn tó bá fẹ́ ọkọ lórí rẹ̀ gbé bí tọkọ tiẹ̀ kò ní gbé ní ọkọ gbèǹgbè challenges tó wà fáwọn obìnrin lẹ́nu ilé yẹn tó fi ọkùnrin náà níbẹ̀ lára o arákùnrin kan ìyàwó ẹ̀kọ́ ẹgbẹ́ dàpọ̀ àpèta ọmọ tó bá ara wa rú àwọn obìnrin ẹ̀dẹ́ká sáwọn àjẹbẹ́ a mọ̀ jàǹbá ọkọ bí yàrá bá ti jàǹbá ọkọ tìlìyí yóò ní irúpa tí ò dáa lára àwọn ọmọ sọlọ fún wa. ní nínú ọ̀nà jàǹbá alìkìyàdàtú fi wìláyà alìkìyàdàtú fi wìláyà òun náà ni alìwìláyà òun ni ìjẹ́ olórí sọmọdé fìyànjú olórí ẹ̀mọ́jà jàǹbá àwọn olórí wa káwọn olórí wa náà mọ jàmbá wa ìmáàmù nínú mọ́tíláṣí olórí ni jàmbá à ń bẹ ládùn orí àti olórí tán agbọ́dọ̀ rẹ̀ fẹ́ tì mọ́mù wa gbogbo àwọn àtàkàtàkà ń bẹ̀ wọ́n ta àtìlámọ́ gbòdòdòdò mọ́mù sọ mọ́mù ẹ̀jẹ̀ jẹ́ àwọn ọ̀gá àti ìjọba àmọ́ ó fọ́ ẹni sùúrù ìjàkùn ìgbọ́n kó tó sọ̀rọ̀ ó bẹ́ẹ̀ ọlọ́run gbọ́ wa tó sẹ́yìn.

tó lé wọ́n tó ẹ̀jẹ̀ rèé ṣùgbọ́n kan ẹlòmíì nífẹ̀ẹ́ sí kó jẹ́ ó wà nípò lórí tẹ bá dé police station nígboro kéṣìṣì ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mùsíp ó wà bẹ́ẹ̀ ọlọ́jà àti ìmọ̀ọ́mù mo lọ sí lẹ́tọ̀ kan nípa ẹni tí nǹkan bíi two three years ago èdè before Ramadan ọmọ ń jẹ́ kó yé mi kájọ́ bẹ̀rẹ̀ àti pé báwọn ti fún wa àti pé ìjà kan ṣoṣo tó wà nínú sẹ́yìn nísìn òní ìjà ìmọ̀ọ́mùsíp wọ́n jà sí mọ́mù tó ó pọ̀ ní ṣíṣe dáadáa gbígbé kódà wọ́n máa ń fi àdó sọ̀gbọ̀nà ọmọ mi bára wọn jà subhanallah ìdáàbò kí náà ń pè nípò mọ́mù kí náà ń pè bẹ́ẹ̀ eléyìí ò fojú mọ́ so ìmáàmù ọ̀nà síwájú àìrí jàǹbá ìmáàmù bẹ́ẹ̀ lágbọ́dọ̀ jàǹbá àwọn olórí ìlú wa débi ìyẹn la ní làwọn àbáàlù sínú òfin dákẹ́ nípa àwọn ìjọ tí wọ́n gbé ní àlùkò wa lónìí mùsùlùmù wọn náà lọ kà nípa wọn the muslim brotherhood wọn wà ní gbogbo kan nípa wọn it's a criminal society yes wọ́n lé ìjọ àfi káwọn bá tó débẹ̀ tí wọ́n bá ti débẹ̀ ìlú ìlú ìrọ́gbọ́ òun ni sẹ́yìnlẹ̀ lárúbáwá witness wọ́n pè ní Arab Spring ọlọ́run mọ̀ yẹn ló kú nílùú Egypt nílùú Bahrain nílùú Sudan nínú Yemen nínú Iran kódà táwọn Saudi Arabia wọ́n ti gba Saudi Arabia ni wọ́n lọ sí ìyẹ̀kọ́ súnmọ́ táwọn afáàdé ti dání olúwo fi ṣe. kì í gbógun tó lórí ìgbónórí pọ̀ ànígbà gbogbo protest ìyá ń ṣe demonstration ànígbà abẹ́gbẹ́ sílẹ̀ tẹ́tà gbogbo yẹn yìí lára ìjàmbá àwọn olórí yìí. alájòkó ti kọ́ fún owó tí wọ́n fún abájọba wọn lórí lò ó ní sọ bá fún ilẹ̀ tọ̀ yín ẹgbàá tí wọ́n bá fún yín ẹbí ọlọ́run kò ní ká béèrè lọ́wọ́ kó já ṣe sùúrù adágún ti kọ́ wọlé ẹ̀rọ bọ̀ báwo ilé ìyàwó ìjọ yìí wọ́n ní ara kò rí bẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ gbà náà tìpátìkù kù náà káwọn tó ṣẹlẹ̀ káàkiri gbẹ lánàá ọlọ́run ló mọ iye millions of souls tí wọ́n kú tí wọ́n lọ lórí eléyìí bákan náà ẹlẹ́kẹfà òun náà ni alùpùpù yára tó في تربية الأولاد هنا ìjàmbá níbi rírí àwọn ọmọ wa nuclear àwọn òbí a lè bímọ a lè kọ́ wọn ìyẹn ló pọ̀ kò sí dáa ìyẹn máa ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọ̀tá àmọ́ kọ́ wọn nítorí káàdì kú wájú àwọn bàbá wa àná nìyẹn láti dọ́mọlúwàbí ọmọ tó lọ́mọdún àti gbígboro nísìnyí ó wọ́n ó wọ́n gan nítorí onílẹ̀ yorùbá kò sí àgbàlagbà tí ò lè fọmọ wí kò dẹ̀ pọ́n dandan kó jọ̀bọ̀ rẹ ọmọ tó bá ti ṣe tí ò dá kò dé tí ò lè fẹ́ fẹ́ ṣùgbọ́n nísìnyí tó bá bọ́ ọmọ kan wí ọmọ yẹn pé orí yẹn ni wọ́n fi rúbọ wọ́n jiyàn pé wọ́n na ṣé kò sí yẹn lára gbogbo àwọn ìwà àtìlẹ́jẹ́ ìwà tó dá ìtọ́ka kiri kọ́ọ̀tùrì àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó bẹ lára àwọn ọmọ jẹ̀mọ́ tó jẹ́ pé eléyìí ó ní ibi àkíyèsí fún wa káwọn ọmọ wa ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ béèrè lọ́wọ́ wa bó la ti rìn wọn bó la ti tọ́ wọn àwọn ọmọ rẹ ọmọ rẹ ó pọ̀ ọmọdún méje kò tí ì lè dárò kí ọ tí ó bá ti lè dárò kí ó sì ṣoríire àdéhùn àdéhùn bẹ̀rù kò bá àwọn pa kó wọn gba ẹ ẹ náírà ní kírẹ́mìtì. nine years ní skul ọgbọ̀dà ní kẹsẹ̀rù because at that lànàbí sọ̀rọ̀ láti ká pa àwọn ọmọ láti fi kírun ọmọ táwọn tó kírun ní ìbẹ́rù ẹ̀dá fún ẹ̀rí ti pẹ́ fún yóò ti dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ó tó bá di age ten tí wọ́n bá ti ká náà wọ́n mélòó nínú wọn ló fẹ́lẹ́ ìkúlẹ̀ ọ̀ bàbá jẹ́ ó ìyá jẹ́ ó so a ní sọ́sù sẹ́ríbíyà good training good upbringing kò sí fún wa lórí àwọn ọmọ wa ó sì yẹ ká mójútó yẹn ó pàtàkì púpọ̀ torí pé ìrì tá a fẹ́ jẹ lára wọn ibi tá a ti pinlẹ̀ rẹ̀ náà nìyẹn ó jẹ́ wọ́n wa gbogbo àwa òbí ká àwọn ọmọ ká wọn lẹ́kọ̀ọ́ kú fún lára yín kúrò níbi iná wa alaikum àtàwọn ará alẹ́ yín anábìsọ̀rọ̀ كلكم راعي وكلكم مسعود عن رعيته إذا دربي إذا سكو فرشك بولي جانب راسه حد ما فاهمي حد داري قلت إيه سبحان عبد الله الله سبحانه وتعالى وضيك يا ترى سيطان يقول الليل عندنا القيامة وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته